محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته لين بدأت الشالعي lórí ohun tó wá nípa bí àwọn ọmọ kéékèèké tẹ́gbọ́n fi wọ́n ti kú lọ láti ìgbà tó ti wà kékeré ṣùgbọ́n tó ṣe pé kèfèrí làwọn bàbá wọn. kí ni wọ́n jẹ ìdájọ́ wọn tó bá dijọ́ gbé nígbà kéyàmù àtàwọn tó yẹ pé wèrè ni wọ́n ṣe nílé ayé títí tí wọ́n fi kú tí wọ́n fi kúrò nílé ayé. wọ́n balaga ríra wọn wèrè wèrè náà ni wọ́n sì ṣe tí wọ́n fi kú bẹ́ẹ̀ náà láti tí tí ò gbọ́rọ̀ kámbọ̀sibọ́sí pé ó sọ pé òun mà nípa Islam bẹ́ẹ̀ náà láti tí tí ò gbọ́rọ̀ kámbọ̀sibọ́sí pé ó pàdùlọ̀ títí gèdè bẹ́ẹ̀ náà láti tí tí ò gbọ́rọ̀ ambọ̀sibọ̀sì yóò sọ fún òǹgbọ́ nípa Islam àti arúgbó ní ìtòsí pé ọpọlọ rẹ̀ kò ṣiṣẹ́ bó ti ṣe tó àti bó ti ṣe yẹ má àtàwọn ẹni tí wọ́n kú láàrin ànábì kan lọ àti kánábì kan tó dé kí ni yóò jẹ́ ìdájọ́ wọn jọ gbẹ̀ndàgbéyàmù. lẹ́yìn tí àwọn olùmọ̀ tí wọ́n mú àwọn ìgbàwọ́rọ̀ oríṣiríṣi tó wá nípa àwọn eléyìí wá eléyìí tó tẹ̀wọ̀n jù nínú àlẹ́ tó wá nípa pé tó bá dijọ́ gbẹ̀ndà òkè yá mà ọlọ́run ẹlẹ́dàá yóò ṣèdánwò fún un náà ma ọlọ́run máa ń ní kálukú tó bá lọ sọ pé ọmọ kèfèrí ọba dàgbà tí adití tó bá dẹni tí ń gbọ́rọ̀ bẹ́ẹ̀ náà ni wèrè tí wèrè ọba ṣe bẹ́ẹ̀ náà ni arúgbó kújọkújọ torí rẹ̀ tí ò dàbí ìgbà tó ṣe pé ọpọlọ rẹ̀ ń ṣiṣẹ́ bó ti ṣe yẹ má ọpọlọ rẹ̀ ọba dà bẹ́ẹ̀ àtẹni tó kú ní àárín ìgbà tí ń bẹ láàrin lílọ ànábì kan àti kánábì tó tẹ̀lé tó dé tọ́lọ́ máa ní kó sẹ̀mí láyé ànábì ni Allahu a'lamu ma ọlọ́run máa ń tó ní kálukú wọn sí. ọlọ́run á sì dánwò fún ọjọ́ gbẹ̀ndà al-qiyamah wọ́n dáná kalẹ̀ rìwáyà kankan sọ pé ìgbà tẹ wà ń mọ́ máa èmi fúnra ara mi ni màá jíṣẹ́ fún yín lónìí sọ bẹ́ẹ̀ torí ẹ ẹ máa wọnú náà yìí ẹni tó bá fi lé wọnú náà yẹn ọlọ́run ni kó tutù máa lára ní tutù àwọn dọ̀mọ̀ ẹni tó kọ̀ láti wọbẹ̀ àwọn gangan ni wọ́n kó dà sínú náà kan. àwọn ẹni tí wọ́n kọ̀ láti wọná yẹn wọ́n tún máa gbónu jẹjẹjẹ sọ pé àfẹ́ wọná ṣé iná máa gbẹnú àyè àlùjáná làwọn fẹ́ òkè ẹ̀yìn lẹ́sọ̀ fọlọ́ ẹ sì sẹ́ tẹ́tì lẹ́tọ̀ sálìjáná tó lọ́n fọ́ àfihàn sálìjáná pẹ̀lú àánú àti kẹrẹ. Al-Imam Abu يوسف ابن عبد البر النمري رحمة الله عليه وما بقى نواديه إليتي هو لوليورا وين يوم وانو وكان أحاديث هذا الباب ليست قوية نواديتي توا لوليورا إيه إذا كان لاغبالاس ولا تقوم بها حجة وتسي بازل في رورة ساري وما تسكت الله وأهل العلم ينكرونها أقول ما ما سنتقوا لأن الآخرة أنت كنت مواكلتي لأن الآخرة دار جزاء وليست دار عمل ولا ابتلاء ندرك يوم القيامة ilé ẹ̀san ni kìí ṣe lé ìdánwò kìí sì ṣe lé tá a ti ṣiṣẹ́ ọ̀kan náà àdìsí wa ń sọ pé ọlọ́run dáná kalẹ̀ ẹ wá sọ pé ẹ wọbẹ̀ wọn yìí pààyàn láṣẹ pẹ̀lú nǹkan kanjọ́ gbẹ̀ndà gbìyà ẹ̀san nítorí gbélé ayé ṣe lọ́lọ́ba وكيف يكلفون دخول النار وليس ذلك في وسع المخلوقين àti pé báwo ni wọ́n apá wọn láṣẹ pé ẹ wọnú náà sẹ́ńbẹ́ẹ́nù kápọ̀ mi yẹn pé kó sọra rẹ̀ sínú náà wàlláhu la yukallifu nafsan illa wus'aha àìsí ma pé gbogbo tí agbára ẹ̀mí kan ọ̀bá ká ọlọ́run kì í làbọ̀ lọ́rùn Ibn Abdul ó wí gbogbo eléyìí láti ti gbogbo níta ní sọ tẹ́lẹ̀ dà so ṣùgbọ́n tó bá gbé àwọn àtìtì yẹn afẹ́ wò wọ́n lọ́kọ̀ọ̀kan so a gbọ́dọ̀ máa ṣàkíyèsí wípé ọ̀kọ̀ọ̀kan wọn wọ́n lè má fẹsẹ̀ rinlẹ̀ ọ̀pọ̀lọpọ̀ wọn lọ́kọ̀ọ̀kan wọn wọ́n lè má fẹsẹ̀ rinlẹ̀ ṣùgbọ́n tá a bá fi kan tá a fi pẹ̀lú omi tá a fi pẹ̀lú omi lápapọ̀ rẹ̀ ó lè jẹun tó fẹsẹ̀ rinlẹ̀ àìwá fẹsẹ̀ rinlẹ̀ apá kan nínú rẹ̀ kò túmọ̀ sí pé kò sí èyí tó fẹsẹ̀ rinlẹ̀ tó ṣe fi sẹ̀rí pàápàá jùlọ atirikálá kọ̀kọ́ tá a ṣe ọ̀rọ̀ tiwa ma lórí ẹ̀ ọ̀fẹsẹ̀ rinlẹ̀ òfin sì sọ pé عدم دليل معين لا يستلزم عدم مدلول معين ẹ̀rí kan pàtó kò fẹsẹ̀ rinlẹ̀ kò túmọ̀ sí pé ń yẹn tọ́ka sí. Si kò lè fẹsẹ̀ rinlẹ̀ nítorí pé tó wọn bá fẹsẹ̀ rinlẹ̀ ẹ̀rí mi lè mú wa ìṣe alákọ̀ọ́kọ́ nù. ẹsẹ̀ máa pa àwọn olùmọ̀ àwọn míì náà yàtọ̀ sí Ibn Abdulbar àwọn ti tọ́ka sílẹ̀ wọn láwọn àdéhìí yìí wọn bẹ nu wọn ètò jẹ sahih ilé ètò jẹ hasan gbogbo wọn ni kọbílì al-ahadith al àwọn ń bẹ lábala arú àwọn àdéhìí tá a máa ń gbà wọlé tá a máa fi sẹ̀rí ó sì wá nù wọn èyí tó jẹ́ bàáyì ṣùgbọ́n tó ṣe pé tá a bá wò ó sí àwọn èyí tó wá tó jẹ́ sahih àti hasan yàtọ̀kọ̀wọ̀ abẹ́ yóò tara wọn yóò tara wọn lágbára torí ẹ̀ látàrí àdéhìí yẹn ran ara wọn lọ́wọ́ àwọn ètò tún dá dúró tó tún fẹsẹ̀ nílẹ̀ wà ń bẹ̀ ọ̀rọ̀ pé kò fẹsẹ̀ nílẹ̀ ajá gbàgbé ẹ̀ àmọ́ ló tẹ sọ pé tó bá ti lọ́rùn ilé ẹ̀san lọ́rùn kò sẹ́nìkan tí wọ́n máa la kásẹ̀sìn kan bọ̀ lọ́rùn lọ́jọ́ gbẹ̀ndà òkèèyàn kò sí tàbí ṣùgbọ́n pélé ẹ̀san náà ni ṣùgbọ́n eléyìí kò sí nǹkan tí ó takò pé ó ṣeéṣe kọlọ́n ẹlẹ́dàá kọ́ la nǹkan kan bọ̀yàn lọ́rùn pé kéèyàn ṣe ní gbangba kìyàmù kó tó di pọ́n màlìjánà wà lìjánà kọ́ màá ní o tó wà náà. gẹ́gẹ́ bí abul hasan al-ash'ari rahimahullah bí wọ́n ti ṣe sọ yìí pé bẹ́ẹ̀ ni àgbọ́yé àwọn ahlus sunnati wal jama'a sọ. torí pé bá àwọn àdìsí àwọn ti dáná gbangba àlùkòyàmẹ wọn ti ní wọn bí wọn léèrè pé ẹwọ náà ẹni tó bá wọ bẹ yóò bára rẹ lálùjọ náà ẹni tó bá kọ láti wọ bẹ òun náà wàá wọ náà yẹn. àti pé pápá kan kí lẹ́yìn rí sọ̀rọ̀ Ọlọ́run tó sọ pé yawma yukshafu an saqin wa yud'awna ila as-sujudi fala yastati'un. ọjọ́ tí Ọlọ́run ọbẹ̀ ẹlẹ́dàá wa jẹ́ pé yóò ṣe. ojogun rẹ̀ síta eléyìí náà bẹ́ẹ̀ nù àwọn ẹ̀rí eléyìí ti ń tọ́ka sí pé ọlọ́run ẹlẹ́dàá wa ní ojogun gẹ́gẹ́ bí ẹ̀rí nínú súnà ó ti ṣe tọ́ka sí pé ọlọ́run ẹlẹ́dàá wa ó ní ẹsẹ̀ ètò sì jẹ́ pé a ti wí sáájú pọ̀ pẹ́ àṣọ ike ọlọ́run ẹlẹ́dàá wa tó bá jọ́ yá wọ́n á máa kó àwọn èèyàn nínú jahannama máa pariwo pé sí wọn tún ṣẹ́kù sí wọn tún ṣẹ́kù nítorí àdéhùn Ọlọ́run wọn á níyé pariwo títí tọ́lọ́run bó fi gbé ẹsẹ̀ rẹ̀ ẹsẹ̀ rẹ̀ ọba tó ga ọba tó gbangban lé orí iná jahannama iná jahannama wa sọ pé kọ́tìn kọ́tìn ó ti tó báwọn ó ti tó báwọn so jahannama yọ wá yọ wá kàkó apá kan rẹ̀ ọ̀ka kò lọ bá apá kan yóò fi wá fẹ̀dọ́gba pẹ̀lú iye nǹkan ẹni tó wà ń bẹ̀ nìyí kò ní fẹ̀jọ àwọn tó wà ń bẹ̀ lọ eléyìí tó túmọ̀ sí pé àdéhùn ọlọ́run ti pé nù nítorí pé ọlọ́run sọ pé laqad haqqa al-qawlu minni la amla'anna jahannama mina al-jinnati wan-nasi ajma'in òdodo àdéhùn mi ti síwájú eléyìí tó jẹ́ òdodo tí ò ní sáláìsẹ̀ mo búra nínú àdéhùn yìí wípé màá kún iná jahannama fọ́fọ́ pẹ̀lú àwọn àlùjànnú àti àwọn èèyàn lápapọ̀ so nítorí kí àdéhùn yìí ó lè bá wá sí ìmúṣẹ iná ní jahannam torí pé nítorí wọn fi sin náà ni pé kó ju àwọn ọ̀tọ̀ lọ so ó sì ti sọ pé ó kún fọ́fọ́ torí rẹ̀ ń bo wọn wà ń bo wọn tó ṣẹ́kù sí àyè wà ń bo wọn ṣẹ́kù sí àyè wà ń bo wọn ṣẹ́kù sí ọ̀rọ̀ pé. ìgbà tí jahannama ń sọ pé ń bọ wọn ṣẹ́kù sí àyè wà ṣèṣe pé jahannama kàn sọ pé àyè wà látàrí pé fún ọmọnú rẹ̀ wọn di gágá sínú rẹ̀ wọn wà dá gẹ́gẹ́ bí ẹja nínú agolo so tẹ́lẹ̀ náà èèyàn lè wàá nuná kọ́rẹ́sẹ̀ náà nítorí pé lè yà níná sẹ́ni tó wàá nuná kò lè sọ pé ẹnìkan fún ẹnìkan ò ṣe ìwọ gẹ́gẹ́ bíi tani ilé ìyá mà lọ wà ilé ìyá lọ akramakumullah láwọn ọgbà ẹ̀wọ̀n àtìlẹ ayé ń bí bẹ́ẹ̀nìkan bá dárú rẹ̀ lásán wọ́n lù wọ́n fẹ́ pa kó sọ fáwọn wọ́dà tá a mú tútù àwọn ẹlẹ́wọ̀n pé a ah, bí tá a fi mí sí ìyọ̀ yẹ mi á ah, yíyan wá yàrá kan kó má lè dúró kó gbádùn lè jókòó kó gbádùn lè fẹ̀yìn lélẹ̀ kó tẹ́lẹ̀ náà ta ló ní kó wá gbádùn wọ́n tún kó ìfọ́tì ìfọ́rùn kan wọ́n tún lè pé dìjàǹgò kan wọ́n lọ̀gá àwọn táwọn tì máa lé tí máa kọ́ àwọn ẹni tí ọ̀bá lẹ́kọ̀ọ́ nínú àwọn ẹlẹ́wọ̀n yòókù lọ́gbọ́n wọ́n lè pé dìjàǹgò òun náà bá máa bọ̀ kò dìjàǹgò láì bẹ̀ yóò máa bẹ̀rẹ̀ sí lu ọmọ ọlọ́mọ ẹni ẹlẹ́ni fífi ó rò pé lè gba dùdú bí mi àní ọgbà ẹ̀wọ̀n táyé pé wàá ní jahanna torí délé jíjà náà máa sọ pé hal mazid tí wọ́n tún sẹ́kù àyè ń bẹ́ẹ̀ maroochydore rò pé bóyá wọ́n fún ẹnìkan ní mítà kan síra wọn three by three meters kò sí tọ́jọ́ bẹ́ẹ̀ sọ̀rọ̀ tó bá ti wọ́ bẹ́ẹ̀ ilé ìyá nìyẹn. tọ́ nígbà tí ọlọ́run ẹlẹ́dàá sọ pé ọjọ́ tí ọlọ́run ọba yóò ṣe àfihàn ojúgun rẹ̀ tí wọ́n wá pe àwọn èèyàn àwọn èèyàn lápapọ̀ wọ́n tún wá pe àwọn kèfèrí mọ́ wọn pípé ẹ̀yin náà ẹ wá forí kanlẹ̀ fún Allah tó bá ti pẹ́ ẹ̀yin bẹ́ẹ̀ náà ẹni tí ń forí kanlẹ̀ fún láyé ẹ forí kanlẹ̀ lónìí fẹ́lẹ́ ẹ sọ́kì owó tí wọ́n ní lè ṣe àwọn kèfèrí ò ní lè ṣe tù. ok a ti sọ pé gbẹ̀ndà kìyàmù kìí ṣe ibi tí wọ́n ti ń ṣiṣẹ́ kankan mọ́ kìí ṣe ibi tí wọ́n ti ń pààyàn láṣẹ ọ̀ṣọ́jọ́ dọ̀ àmàlẹ́. ìforíkalẹ̀ sẹ̀wọ̀n pé sẹ́ni sọ̀rọ̀ ọlọ́run tó sọ pé wọ́yọ̀ dàáwùnà ayé wọ́yọ̀ kẹlẹ́fúnà wọ́n pè wọ́n wípé ẹ̀foríkalẹ̀ yẹn kí wọ́n là wọ́n lọ́rùn nítorí pé ẹni tí ò foríkalẹ̀ ńjọ́ yẹn ọ hàn yìí pé tẹ́lẹ̀ náà ń kọ́ tí wọ́n foríkalẹ̀ fọlọ́n láyé tẹ́lẹ̀ náà sọ eléyìí ó sì wá. nínú àdìsí tó fẹsẹ̀ ẹni lọ pé àwọn múmi ní òfòrí kanlẹ̀ fọlọ̀ lọ́jọ́ gbẹ̀ndà òkèèyàn àwọn múnáfìkì àwọn òní lè ṣe bẹ́ẹ̀ ẹ̀yin wọn gan ni ẹ̀yin wọn gan burúkú bí igi tọ gbogbo àti wọn bá ti ní káwọn náà tẹ gbìyànjú ẹgbẹ́ àwọn gbìyànjú ẹgbẹ́ àwọn gbìyànjú wọn bá rí káwọn ṣubú àwọn ṣubú dànù sẹ́yìn tọ. So, bákan náà ó wà nínú sahih bukhari àti muslim kíkẹ́ ẹnìkan tó jẹ́ pé òhun ni ó kàn jáde nùnà nínú àjọlọ̀ nfẹ́ fi sálì dáná láti nà ọlọ́yìn ní dáwà yóò bá dá mẹ́jẹ̀mú wípé tó bá yẹ ní kí n yọ kúrò nínú náà o ò ní tọrọ kankan lọ́dọ̀ èmi ọlọ́run o. tó bá yẹ ní kí n yọ kó nínú ná kó ní tọrọ nǹkan kan lọ́dọ̀ èmi ọlọ. tọ ṣùgbọ́n yíyọ tó má ti lè yọ nínú ná báyìí mẹ́wàá tó béèrè nǹkan mi mẹ́wàá ní tọwọ́ lọ. mo dúpẹ́ pọ̀ yọ mí nínú ná ẹ̀ bá sún mi má lè jẹun náà bàdá tó sún má lè jẹun náà. o tún gbọ́dọ̀ béèrè kankan mọ́ lẹ́yìn pé kí n sún ọmọ àlùjáná àá ní béèrè kankan mọ́ wọ́n sún ọmọ àlùjáná ó tún rí pé hẹ́ kó ní ọ̀rọ̀ bá rí bá náà bá wọnú ọgbà yìí ẹ ẹ kódà kó ẹnu ọ̀nà kémi náà tiẹ̀ wọlé sínú tòtẹ́ máa fi ilẹ̀ tó bá wọlé sínú ọ tún béèrè so bẹ́ẹ̀dì ni àga ni ilé ni ọ̀dà tí mo bá fún ọ ò tún gbọ́dọ̀ gbé tètètètètè kálọ̀ wọn fi wá fún ní nǹkan tó pọ̀ ju gbogbo ilé ayé yìí lọ ní ìlọ́po mẹ́wàá. ọ̀nà ẹlẹ́dàá wa sọ pé yabna Adam ma aghdaraka wọ́n má dáná tètè rẹ ti pọ̀ jù àìmójútó àdéhùn rẹ ó ti pọ̀ jù ìwọ ọ̀dàlẹ́sẹ̀ wá pọ̀ tó báyìí lọ́wọ́ rẹ sẹ́wọ̀n pé àtijọ́ sign contract kò yẹ kó tún agbẹ̀yìn ìbàjẹ́ mà tó mọ ẹ̀dánilọ́kọ̀ fi dukhul al-janna lẹ́yìn lọ́lọ́lọ́wọ́ wa yọ̀ǹda fún pípọ́ wà lẹ́jọ́ náà tó eléyìí lẹ́yìn náà tọ́lọ̀ tó sọ pé ọ̀gbọ́dọ̀ tó bí mi lè ta mí mà ṣe bí asẹ́ni sọ ẹ sì sọ pé òun pààyàn láti lọ́pẹ́ àmọ́ kàn máa gbádùn àbí kò jìyà ni ẹ̀yin orí gbogbo àdéhìí ni olùmọ̀ńlá ní Ibn Abdul Barr wọn àwọn náà rí wọn rí àmọ́ tẹ́yìn bá fẹ́ fèsì tẹ́yìn bá fẹ́ fèsì tẹ́nìkà gbogbo tẹ́yìn rí ẹ̀yọ́ sọ bí gbà tó ń rí so ìyá bá wọn kó fún wọn kó fún wọn rọ fún. so eh, ẹni tí wàá mọ̀ dáadáa ọmọ rẹ kò rọrùn sọ gbogbo tó wí o so wọ́n ni wọ́n wàá ní sún àsùnpè ọlọ́run àgbà ẹ̀ eh, rántí nǹkan báyìí ẹ̀yin ò rántí nǹkan báyìí ẹ̀yin ò rántí nǹkan ní sọ ibi ròdòdò rẹ̀ pé ìdáhùn rẹ̀ ìdáhùn tiẹ̀ náà ni kọ́rọ̀ ọmọ bá pọ̀ ní ìfi sọ gbogbo ẹ̀ so ó ní lẹ́yìn náà ibn abdulbar ní bóòlù ọlọ́run ti sọ fún ọ pé kí wọ́n lọ wọ náà ṣé èèyàn lè fira rẹ̀ sínú náà ṣé bá kí wọ́n dọ́mọ náà sínú náà ṣé èèyàn ní wọ́n àdá fira iná mà ní. wọ́n ní kò sí nǹkan kan eléyìí ò lè pé kábíyèsí ọjọ́ nǹkan tí ọ̀fẹ́ sẹ́rin lẹ̀ nítorí pọ́lọ́ wọn bá yọ pa àwọn èèyàn láti ẹjọ́ gbẹ̀ndà òkè àwọn kíkálukọ́ kọjá lórí afárá ọ̀sẹ̀rọ̀ ṣẹ́bí náà òkè náà ẹ mọ̀ pé kálukú bá ti gba òkè afárá nkọjá ìdá ọmọ àlùjáná ní àbọ̀ ọmọ aná ìwọ náà tọ́ná wò nítorí pé kò síbọ̀ ọmọ àlùjáná ó sì lọ àlùjáná àtikọ́jọ́ pé orí sèrọ́ọ̀tù ni wọ́n gbà sèrọ́ọ̀tù kún má fọ́kọ̀ mẹ́tìní jahannam òkè náà jahannam àlọ́wà. Hmm, nísìnyí kásán wọn dáná sí abẹ́ àdògán tí wọ́n á sọ pé orí àdògán lágbà So àdógán wọn ajagada wọn sì dáná sí i tó bá fẹ́ tsókè ọ̀ra bọ́ sísàlẹ̀ ọ̀ra orí àdógán tó gbà ní. sẹ́mi pé ọwọ́ gbàtà fi wà lórí àdógán o ẹlòmíì lè pa ojú kan dé ẹlòmíì lè pojú méjèèjì dé kọ́mẹ́ allahumma sallim sallim allahumma sallim sallim ọlọ́nyọ́mí ọlọ́nyọ́mí ọlọ́nyọ́mí. So, yeah wọ́n ní ẹgbà orí afárá kọjá ẹ̀yìn ẹ̀pẹ́lẹ́ ìdìjọba wù yìí sọ̀rọ̀ lọ́n ti pa wọn láti kàn kàn wọnú nánu kàn wọnú ná sọ́dá ẹ̀yìn ẹ̀pẹ́lẹ́ ìdìjọba wù yìí àwọn ni kò wọ́n dá gádà kọjá ni asáàtì mọ̀ pé orí kí lọ́wà orí iná lọ́wà so a sì máa ń ńgbà táwọn èèyàn bá dé orí afárá yẹn wọ́n ní afárá ọ̀sẹ̀rọ̀ tí. Si, àwọn èèyàn gbà kọjá yìí tí ń bẹ lórí jahannam ahaddu min as-sayf wa adaqqu min ash-sha'r ó mú ju ìdà tí wọ́n pọ́n gidigidi lọ ó tún á wẹ́ ẹyọ irun ẹyọ kan lọ ibẹ̀ ládùúrà wa gbangba gbangba yìí lágbà kọjá kọ́lọ́ ń sànù wa so ìtumọ̀ pé ó mú òun náà ní pé tó bá fi sọ́tún tó fi sósì yóò gé ọ ni nítorí pé kàlàlì ẹ̀gún tó dàbí olódodo tá a máa fi yọ dooro nínú kànga ọ̀ ń bẹ ní ọ̀tún àti òsì ọ̀sẹ̀rọ̀ tó ń retí àti gán gbogbo ẹni tí ẹsẹ̀ rẹ̀ bá ti yẹ láti gán mú sọ sínú jahannam so ó sì wẹ́ ó lẹ́sẹ̀ ó sì wá jókòó lórí ẹ̀ àfikọ́ lọ́n sànù nítorí àwọn sọ pé tí gbogbo ẹnikẹ́ni bá ti gun orí afárá yẹn tó bá jẹ́ ọmọlẹ́yìn ànábì kan nínú àwọn ànábì tọ́lọ́wọ́n bá rán ànábì gbogbo kálukú wọ́n ti wà ní parí sírọ́ọ̀tì tó bá ti wá rí i pé ọmọlẹ́yìn tó ń lélẹ́yìí yọmọ abẹ́lọ́n pé Allahumma sallim sallim allahumma sallim sallim ọlọ́nla ọlọ́nla ọlọ́nla ọlọ́nla so bí ó sì máa ṣe àdúrà fún ẹni tọ́jọ́ máa lẹ́yìn rẹ̀ ọ̀nbẹ nínú àwọn múmìnì kálukú yóò dá afárá ìkọjá bí iṣẹ́ rẹ̀ bá ti ṣe rí ẹ̀jẹ̀já múra bí iṣẹ́ rẹ̀ bá ti ṣe rí kí ṣe bí oyè rẹ̀ ipò rẹ bá ti ṣe ká oyè àti ipò rọ ilé ayé ń bì bí iṣẹ́ rẹ bá ti ṣe rí wọn bẹ nínú ẹni tí ó lọ fíò kẹbi ètìmá ẹni pé tí ètìmá tó bá sẹ lójú sọmọ fíò ẹ wàjì àmọ́ gbogbo ilé ayé ọmọ alẹ lọ́wọ́ gbà àjàjà tó bá lọ jọ wọ alẹ tó bẹ́ẹ̀ lẹ lómi ọlọ àwọn olóríire ńlá nù ọlọ́dà kò sànú àwa náà ọ̀rọ̀ náà lọ ó sì bẹ́ẹ̀ nu ẹni tí ó lọ gẹ́gẹ́ bí ìjì tó yára burúkú burúkú bẹ́ẹ̀ ni ó lọ lórí afárá yìí àwọn ẹlòmíì wà wọ́n lọ lórí afárá yìí gẹ́gẹ́ bí àwọn ẹṣin tó mèrè ṣáájú àwọn náà sì yára ẹnbẹ nu ẹni lọ tó mèrè wọn bẹ nu wọn ẹni tó sọ pé yọọ lọ bí ẹni tí ń sáré pẹ̀lú ẹsẹ̀ ó sì ń bẹ nínú wọn ẹni tó pé yọọ lọ bí ẹni tí ń rìn lẹ́sẹ̀ yóò sì ń bẹ nu wọn ẹni tí yọọ máa fìdíwọ́ bí ẹni tí ń rákòrò ó sì ń bẹ nínú wọn àwọn ẹni tó sọ pé ibi tí bá ti ń tẹ̀ yọ̀ǹkẹ́ yọ̀ǹkẹ́ yọ̀ǹkẹ́ lórí rẹ̀ ni ó ti ṣubú já sínú náà jahannam. gbogbo eléyìí eléyìí tó wá ga jù náà ní pé síbí gbogbo ètò wa nínú sọ̀rọ̀tì ó yẹn lẹ́nu ṣùgbọ́n kankan tún yà yẹn lẹ́nu jùlọ náà ní pé dàjáàlì òpùrọ̀ burúkú yẹn olójú kan tí ó wà ní gbèǹde ní ní ní ẹ̀bá gbèǹde òkè yàmù tí wọ́n kọ́ sí agbárí pé kàfíìr kẹfìrí lélẹ́yìí òun náà mọ̀ wá pẹ̀lú àlùjànnà irọ́ àti na rọ̀ náà òun náà wá pẹ̀lú àlùjànnà àti rọ̀ tiẹ̀ náà tọ́ ọlọ́run bá àwọn tí ó wà láyé nígbà tí dàjálù bá wípé ara iná dajal tí ó gbé wá ìnìkún ti mu ẹ̀yin ti sọ ike bú lọ́lọ́run sì wá sọ fún àwọn tí awí yìí ń jọ gbẹ̀ngà òkè àmọ́ yọ pa àwọn láti pé kí wọ́n wọ̀ náà sebọlọ sì ti Ọlọ́run pa àwọn ẹni tí wọ́n wà láyé nígbà tí dàjálù kùrọ bá dé láṣẹ pé tó gbé àlùjáná rẹ̀ fún yẹn má gbà o tó fi náà rẹ̀ hàn yín oníkẹgbàkẹgbẹ mu sòyà ti sọ pé ká sọ fún yàn pé kọ́ wọná kò sínú nǹkan tágbára èèyàn ká tágbára rẹ̀ wá ká kó mu ná tẹ̀lé ìkọ́ máa jésì fún Ibn Abdul Barr nítorí pé tó bá ti mú ìtọ́ jẹ́ náà yóò tutù ní tutù àlàáfíà fún ọ bẹ́ẹ̀ náà ni ti náà pé àmọ́ náà rí kí ni tí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wọ́n láì kó sí kankan tí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tó tí ọba là ká kà sọ fún ẹ̀ afẹ́ dan yín wọ yẹ wọ náà so kò sí nǹkan tọ́lọ́ wọn kò lè ṣe lẹ́yìn náà sọ pé gbogbo ẹ̀rí tá a rí òun náà ní pé ni wọ́n sẹ̀yàn wọn ò ní pé kéèyàn tún ṣiṣẹ́ mi tuntun náà wọn láti ṣàfihàn pọ́ máa ń náni wọn àbọ̀ fún ṣebí ló ń pa àwọn ọmọ israẹli láti ẹ pé fọkùtù ló ń fòsọkùn ẹ̀pàrà fi ẹ̀pàrà yín rọrùn ẹ̀pàrà yín ní ìsìnká kọ ṣẹ̀ṣẹ̀ kan wá sọ pé àforíjì rẹ ni kò kọ́ para rẹ ọ sọ pé ọlọ́run ẹ bá tún ẹ bá wí pé kì í ṣe nǹkan mi para mi kò ní rọrùn àmọ́ lọ́n sọ fún wa pé fọkùtù ló ń fòsọkùn wọn á ní báwo ni ó ti ṣẹlẹ̀ òun náà ní pé kí wà ń sáfún méjì àwọn kan wà báyìí àwọn kan wà báyìí wọ́n tọ́jú nǹkan àjàkọ́ra kálukú kó gbìyànjú àti pa ẹnìkejì nígbà wọn para wọn para wọn para wọn para wọn tó kù kúlẹ̀ anabi musa tún wá bẹ wọ́n ọmọ israẹli ọ̀pọ̀ àrùn tán ọ̀nà wa ló tó bá wọn etí òkú mi gan wọn ti ṣẹlẹ̀ ṣe títí jáde sẹ́wọ̀n pé lójú ọ̀nà apá afẹ́ pààyàn tọ́lọ̀ wọn ló tó bá wọn ẹlòmíì lè jẹ́ pàtì bẹ́ẹ̀ ń kùn ntọ́kàn kù ni pé kásá lọ́rùn ikùn bẹ́ ọ̀rùn gé ipò dé orí pa bẹ́ẹ̀ ń kùn lọ́lọ́ wọn ló tó bá wọn. sòun náà tó máa dúpẹ́ àbí òní dúpẹ́ wọ́n ní kújọ́ ọ̀bá pààyàn tọ́ba síyàn fìlà ó tọ́pẹ́. so ṣé ó wá rọrùn pé ẹ máa para ọ̀rọ̀ àdìsí àwa náà ní sìgá pọ́ lọ kí corona virus ó lè lọ. ẹyẹ fọ́ọ̀mù ẹ fọ́ọ̀mù láì méjì ẹ dojú lẹ́ẹ̀lò ní dídà ní bí kíní kọ́ bá parawa parawa parawa parawa débi kankan àwọn ẹni ọlọ́wọ́ pé ọlọ́ à ìta ti parí náà ti pọ̀ jù à ọlọ́ dákun má wo má wo ẹ́ ọ̀dà kò tó bá àwọn agbẹ̀yìn fifty million ti kú báyìí ọlọ́run á ló ń forí jù wọn ṣé èèyàn para yín àbí ẹ kọ́kọ́ lọ wọnú lẹ̀ kí n kọ́kọ́ sinra mi wọn tó sinmi para yín báwo. àtúntò ọlọ́run ti sọ pé àwọn ọmọ Israẹli pé fọkùtúlù. أنفسكم ذلكم خير لكم عند بارئكم فتاب عليكم إنه هو التواب الرحيم كيف قالاين لولوري فين لدو لولوري فين لدو الله تقبل سداي ما هو السبب لون باتتو باو ilé ìbáyé wa a jẹ pé wọn yẹn sọ lágbọn akọlọ ńlọpààyàn láṣẹ pẹ̀lú nǹkan kan ká sọ pé ah ojú agbára lọ yẹsì ọmọ èèyàn tẹ́lẹ̀ náà aláìfẹ́ kan sí lọ́pọ̀lọpọ̀ tó bá yẹ pé àìfẹ́ kan sí wa lọ́lọ́run ọba ọba wò nítorí dájú ni pé wọn ò ní pa wá láṣẹ pẹ̀lú sọ̀lá tẹ̀yọ̀ kan nítorí pé ọmọ èèyàn máa sọ pé wàhálà wà bẹ́ẹ̀ láti ẹ̀ pé wọ́n tún mú sọ̀lá tì náà kú wọn ni ọ̀dà ẹ má ti sọ̀lá tì máa mẹ́ má ta lu alábáwò gbàtà àti ní ti sọ̀lá tì àbẹ́ẹ̀ rí bẹ́ẹ̀. <laughs> torí ẹ lẹ́sẹ̀ rí pé bàtí ànábì wa Musa aleyhi sẹlẹm ti sọ fún ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam pé ẹsọ láti mélòó lọ́lọ́ fún ọ ní àádọ́ta ni àádọ́ta àbí ńlá lọ́bẹ̀bẹ̀ o torí ntọ́lọ̀ ń fẹ́ mi fáwọn ọmọ Israẹli kò tó báyìí wọn ò ṣe sálò ń bàtí ọ̀ wá sẹ́wọ̀n bẹ́ẹ̀ experience nìkan ṣe pé wọ́n ń wọṣẹ́ yàtọ̀ sáwọn tí ń wọṣẹ́ òfò torí sáwọn tí wọn gbogbo tí ò ṣe sẹ̀rí wọ́n máa fi sẹ̀rí so anabi anabi muhammed sallallahu alaihi wa sallam bá padà lọ wọn bẹ lọ Ọlọ́run dínkù dínkù dínkù ó kù márùn anabi musa tún wá sọ̀rọ̀ kan kí a márùn márùn náà pọ̀ síbẹ̀ yìí náà rí lónìí <laughs> torí experience ni ìrírí wọn sàgbọ ọgbọ́n ẹni márùn náà pọ̀ because ó ti ó bà tí wọn fi ń wá sí àwọn èèyàn wa wọn ò sèé. tó bá tún lọ bẹ́ẹ̀ lọ tó bá tún dín kódà nínú márùn mélòó yẹ pa gbogbo ẹ̀rẹ́ náà nù ayẹ <laughs> pé ẹ̀kọ́ wa wà lẹ́gbẹ́ náà lọ́fẹ̀ẹ́ láì fi nǹkan ẹ sì rí i pé nínú máa fi hàn pé sí pé fi náà ní í ṣe nínú a fi wà wà ní an tilkumul jannatu òrètòmùhà bìmá kúntùm tààmàlù wọn á pè wọn lẹ́yìn tí wọn ti wà àlùjáná tà bí àlùjáná nù àjogún rẹ̀ fún yín nítorí ń tẹ ẹ ti gbélé ayé ṣe nítorí ókè wò ó wá sìn kankan fẹ́ wà àlùjáná àgbà tí èsì lè dá díẹ̀ ilé dá díẹ̀ gan wọn bá jọ ọmọ tí ò gbọ́rọ̀ wọn lè jẹ ọmọ tà gbówó wa nílé ìkẹtọ́ ló ń gbé kalẹ̀ fáwọn ẹrú rẹ̀ rẹ ló ṣe jẹ́ pé tí ọba jẹ́ pé tọ́mọ èèyàn wọn bá wò gbogbo takalifu ṣàràyà ni ó ṣubú nítorí pé ọmọ èèyàn sọ pé ah, àlọ́ alá náà rọrùn ẹ̀rí tí wọ́n á pèpè fún sọlá àti mi ẹni tí ó pèpè fún sọlá àti gàǹkan tí ọba rọjú kò nílọ kò nílọ pàápàá jùlọ ẹ̀ ń sọ̀rọ̀ pé ah, níbo ni a gbọ́ ìròyìn kòrónà dé báyọ̀ ẹ̀ mélòó nọ́mbà tó jẹ́ báyọ̀ ẹ̀ kékeré àsìkò sọlá àti màtìtò wọn kò kọ́ àsìkò àti sílọ̀ nílé yẹn lọ́ọ́ pèpè fún àsọ̀lẹ̀ táwọn èèyàn mọ̀ pásìkò ti tó kún un lè sílọ̀. ó lè máa pé bàbá lè máa wọ bí wọn máa yọ ọyàn lẹ́nu gbogbo gba ni kó ní ọlọ pé wo sọ wá rọrùn ní ọ̀nà fún olúwa yẹn gbogbo gbà. <laughs> ọ̀dà ẹ ti lọ pèpè fún sọlá ó omi sọlá ti gàgà àlùwalá gàn fúnra rẹ̀ wàláì tọ́mi èèyàn bá rọ́jú kò ní í ṣe kò ní í ṣe tètè pé ẹ rí i pé ńgbà tó lọ́n gbé àdánwò wá lóríṣiríṣi ẹlòmíì tí ọmọ tó máa ti Islam ní ká máa ṣe ń padà yé wọn ẹ̀rọ ní ìsẹ́mi ló lọ́ fọwọ́ rẹ tó bá fẹ́ sálù àlà wọn ni kò gbọ́dọ̀ kéré sẹ̀kàn kò gbọ́dọ̀ pọ̀jù ẹ̀mẹ́ta lọ ẹ̀mí ló wá ń ń fọwọ́ lójúmọ́ àwọn kí tí wọ́n sálù àlà tẹ̀ bá ti já ní ìsinyìí báyìí ó tún sè ní kátìẹ̀ wá pé ó kéré jù àṣàlù alákọ̀ọ̀kan fún sọ láti kọ̀ọ̀kan ọ̀ràn ẹ̀yàn lásán là mójútó ẹ̀mí ìlú láfọwọ́ wa lójúmọ́ nù three times five ẹ̀dí fifteen corona kọ Ebola ni sọ pé gbogbo ẹ̀ náà pẹ̀lú à ń gbó à ń pọ́n náà kò ní ráàyè jókòó lára wa nínú orí tẹ́sán Islam wọn àmọ́ síbẹ̀síbẹ̀ sẹ́wọ̀n pé tí ẹlòmíì bá fẹ́ lọ sàlù alá yóò mọ̀ ọkùnrin àjàjà tó tutù bá lọ mú olùmọ̀ pé káàdì ṣé èèyàn lè ṣe sọ láti gan láìsàlù àlá <laughs> ó sì ṣe sọ láti láìsàlù àlá mọ́mí ìyá ṣe rí nu torí òní wọ́n sọ pé nínú usul fiqh wọ́n ní sẹ́rí gbogbo ìtọ́nà ní kàṣí kí ló dé táà fi ń pè ní al-ahkamu at-taklifiyya ìtumọ̀ rẹ̀ ní ẹlẹ́zàmù bìmọ̀ àfi hílmẹ́sẹ̀kọ̀ kápá yẹn láti pẹ̀lú kó ṣe nǹkan tí wàhálà ń bẹ̀ẹ̀ torí ẹ gbogbo ìbàdàn ti tẹ̀rí nǹkan sí ètò ìṣòwò àlà mi àlọ́ àlá ni kọ́dà níyà ìgbẹ́lẹ́gbọ́ là níyà rẹ yóò ṣe jẹ́ torí tọ́lọ̀ tí ìkìláàsì ọwọ́ rẹ̀ bákan náà àlọ́ àlá nǹkan wàhálà wà ń bẹ̀ sọláàtì wọ́n ṣàìnú بالصبر والصلاة وإنها لكبيرة إلا على الخاشعين gbogbo àwọn ìjọsìn yẹn wàhálà náà wà ń bẹ ṣùgbọ́n kí ló dé táǹtún fi ń bẹ́ni tí ọba ṣe wí àbáwí nítorí bẹ́ni tí ò ṣe takùtọ̀ Ọlọ́run ó takpàṣẹ Ọlọ́run ó takò ìlànà tí Ànábì sallallahu alaihi wasallam tó fi hàn wá ẹni tó wà ti ṣe bẹ́ẹ̀ ti lẹ́tọ̀ọ́ sí bàwí walakin wàhálà wà ń bẹ̀ yuridu Allahu bikumul yusra wala yuridu bikumul usra wa ma ja'ala alaykum fid-din min haraj bẹ́ẹ̀ kí àwọn èèyàn máa mú gbogbo nǹkan yẹn wá ẹni tó sùn tí ọ̀fẹ́ ti sọ̀lá abẹ́rẹ́ rí nǹkan bẹ́ẹ̀ ẹni tó ṣe pé yóò máa já gbogbo ẹ̀ pọ̀ àbótí ẹ̀ ṣe kán nínú márùn wọ́n máa wá àwáwí àwíjàre àròyé tó òfin ṣẹ̀rí àsọ ìpè wọ́n bá wọn wí nítorí pé taklif aslan làwọn fi ń túmọ̀ rẹ̀ léde yorùbá pé almukallaf ẹni tá a la ẹ̀sìn bọ̀ lọ́rùn èdè nǹkan túmọ̀ sí pé ẹsẹ̀ wọn ni kò ṣe kò yí zi torí bẹ́ẹ̀ ni túmọ̀ rẹ̀ léde lárúbá ilzamu bima fihi almashaqqa ẹni tá a la ká sẹ̀sìn bọ̀ lọ́rùn akramakumullah àwọn olùmọ̀ àṣọ pé tó ń tí ẹni ìsìn ẹ̀yà zakat sọ̀rọ̀ rẹ̀ ẹ̀yin olówó sọ̀rọ̀ ẹ̀rí tó lówó ọmọ béèrè ní ìsìnkú ẹjọ́ ẹ kí ni nìṣọ́ọ̀bù tí zakati mú ní ìsìn tẹ́ bá ti sọ fún un tẹ́ bá ní iye báyìí ni lọ́kàtàlẹ́ fẹ́ pa fóònù ẹ má ti pa o ìtumọ̀ ní táwọn sọ ni kówó tó kéré jù téèyàn ó nì téèyàn ó fi bẹ̀rẹ̀ sí yọ zakat kì í ṣe pàwọ́ eléyìí lẹ́yọ zakat lórí ẹ̀ o ọ̀dà ọ̀dà ọ̀dà ọ̀dà <laughs> torí pé kò easy <laughs> wọ́n ní irun mú lówó kò rọrùn mú so ẹni tó fẹ́ yọ nù o à ń bọ́ sí bọ́ sí mílíọ̀n yọ kíni gbọ́dọ̀ wọn bá bí o lálùkù yá mọ̀ kọ́ máa bí o ẹ wá sí bí ó kó owó yẹn lọ Ramadan là ń sè sọ̀rọ̀ ọ̀run ẹlòmíì láti bí aago mọ́kànlá àbọ̀ láàárọ̀ lójú rẹ̀ ti pọ́n tó ti rẹ́kẹ́ kalẹ̀ pé ẹni tó bá kọlu wọn kọlu wàhálà kí ló dé tó sì jẹ́ pé tó bá pé gbàtà ń jẹ tá a mú náà ni àṣùlá oúnjẹ àárọ̀ ti wà nù rẹ̀ nígbà olóòtú ojú oúnjẹ ọ̀sán ó sì tún kú bíi two three hours so yóò ti rẹ́ kẹ́kálẹ̀ so ẹlòmíì ò di mọ́kàn hajj wa ń kọ́ ni à ẹ gbọ́ngbà tí ìyá ńlá wa Aisha radiyallahu anha tó bi anabi sallallahu alayhi wa sallam hal ala nisa'i jihad ṣé jihad ń bẹ lórí àwọn obìnrin tọ́jú ọ̀ràn yẹn bí anábì ní bẹ́ẹ̀ ni alayhinna jihadun la qitala fi jihad kan náà wà tọ́jú ọ̀ràn yẹn lórí àwọn obìnrin àmọ́ kò sí ká máa bára wa jànú ẹ̀ ká máa sára wa lọ́gbẹ́ òsì mbẹ́ alhajj hajj níbi tí hajj lè dé níbi tí hajj tó lè dé torí rẹ̀ gbàtí anabi sallallahu alaihi wasallam tọ́ka sí fún àyíṣà ìkànnà náà àdéhùn mi bí àwọn wàhálà tá à ń ṣe nu hajj so láàdá nkankan anabi ni ajruki ala qadri nasabiki ẹ̀sìn tọ́lọ̀ ń fún ọ yóò ṣe dọ́gba pẹ̀lú wàhálà tó bá ṣe kìí ṣe kí ọmọ àmọ́ fúra rẹ̀ tó wàhálà bí ká pé ní ìsìn lọ́jọ́ jùmọ̀ mọ́ṣáláṣí òkú ọ̀wá lọ́jọ́ kò lóorùn nítorí wọn ti sọ pé ajuruki àlẹ́ ọ̀dìrì náà sọ bùkì bí wàhálà rẹ bá ṣe tó lọ́gbà ládàá ọkàn ti ya jẹ́ra rẹ ni o àbí òye wa kí lọ́ọ́ lọ kíra rẹ sórùn sẹ́ni ìsinyìí o lè wá mọ́sálásí kó o jókòó kó o ṣe tahiyatul masjid kó o tó jókòó ọ̀ àṣebí ọwọ́ adúró òní ó dúró ni láti aago mọ́kànlá àbọ̀ títí tí wọ́n fi ṣe sọ̀látùl jumu'ah torí ajuruki àlẹ kọdìrì náà sọ bí kì wọ àti dànù lélẹyìn bákan náà a lè wọ bàálù tá a bá lọ hajj a lè wọ mọ́tò tá a bá lówó bàálù wọ́n alẹ́sẹ̀ ní rìn dé maka torí pé adúrókì àlẹ́ akọ́tìrì náà sọ ó fi àjẹ ní oṣù lówó mọ́tò lówó bàálù èèyàn èèyàn fẹ́ jìyà lásán yìí tọ́ tó bá yé wa báwọn ẹ̀ rí i pé gbogbo àwọn ìjọsìn náà ló ní wàhálà tiẹ̀ náà àmọ́ àwọn olùmọ̀ ń sọ yìí pé gbogbo wàhálà tá à ń sọ yìí mashaqqatun tutahammalu mashaqqatun tutahammalu wàhálà téèyàn lè fara dà ní láì ìgbàdọ́lọ̀ ń sọ pé la yukallifu Allahu nafsan illa wus'aha la yukallifu Allahu nafsan illa ma ataha ẹ má sì tú wàá sọ pé agbára tèmi ọ̀ kásọ̀ làwátò khams agbára mi ọ̀ká kí n ṣoṣù yà mọ̀ràn mọ́tò àdópin mọ́mọ́ àti ṣe méje ọlọ́run náà aláforíjì ni tòró ti sọ pé láyò kẹ́lẹ́fù láwọn náà sáà ìlà ọ̀ ń tan rẹ̀ dànù ọ̀ ń tan rẹ̀ dànù so eléyìí wọ́n ní àwọn wàhálà tó wà nù jọ́sìn yẹn kò sí má bàá pàdé ni àmọ́ àwọn wàhálà tó ṣe faradà ni tó ṣe gbà mára ni eré sì tún ni lẹ́gbẹ̀ẹ́ wàhálà tí àwọn ẹni òfò ń fira wọn ṣe ń di orí bú níṣẹ́ ni tí wọ́n kọrin gbà fún Jésù tó ti bẹ̀rẹ̀ láti bí aago kan òru tó láwọn ṣe sóòrù rọ́ọ̀kì wọ́n lè kọ́ máa dúró kọ́ máa ga kọ́ máa kúrú kọ́ máa ga kọ́ máa kúrú bí ọ̀pọ̀lọ́ ó lè máa ṣe bẹ́ẹ̀ títí dàgbò mẹ́ta àbọ̀ tẹ́ ẹ mọ̀ pé àjọ àti wọn bí ìyá ń dọ́gbọ́n ṣe wèrè máa wà lọ. wọ́n lè mọ̀ olúwa kúrúkúrú wọn gbogbo olúwa. wèrè so ẹ̀rí kókò dé mọ́ṣáláṣí alhamdulillah so àwọn àṣejìyani àṣesòfóní wàhálà tí wọ́n ń ṣe wàláhì mùsùlùmí kò ṣe dáka nínú ẹgbẹ̀rún rẹ̀ so wàhálà wo lọ́wọ́ fẹ́ sọ pé ṣé bá gbára wa kà agbára wa kà tẹ́lẹ̀ ìbá wa yé wa ọjọ́ ìpè tọ́lọ̀ ń bá pa wá láṣẹ ibi tá a ti ń bọ̀ ni pé ká ṣe nǹkan kan ọlọ́run mọ̀ wá ó máa ń tà lè ṣe ọtọ́rọ̀ ń lọ́ọ́ da wa òun náà ni ó fagbára wa kà ọmọ pa lè ṣe ni kí n pa wá láṣẹ káwọn ọmọ á sọ pé ṣé ó sì ṣe é ṣe ṣé bí agbára wọ ọ̀sáka kí n kò ṣe ká ọ̀ka lọ́lọ́ ní ká ṣe. kódà tó bá jẹ́ pé khamsuna sọ̀lẹ́ àti àlọ́lọ́wọ́n bá bá lọ́ba dá dúró sí tí ò dínkù fún wa wàláhì agbára wọ̀ wá ká nítorí kọ́lọ́ náà ni ọ̀pá agbára wá ká àmọ́ nítorí pé sabaqat rahmati ghadabi ìkẹ́ mi àánú mi borí ìbínú mi lọ́lọ́wọ́n bá ó fi ṣe gbogbo ẹ̀ fúfú yẹ fún wa fúfú yẹ fún wa ṣé sọlọ́wọ́tò khamsa náà là ní ṣe sọlọ́wọ́tò khamsa ló ń ṣe lẹ́nu tó ti tọ́ ara lẹ́nu pọ̀pọ̀lọpọ̀ ìtọ́ ń bẹnu pátá wọn tó bá tọ̀ wọn ní tábà dáadáa sẹ́mi kérù sọ láti máínọ̀sì ẹlòmíì ọmọ àmọ̀ yóò sọ láti sọ láti pẹ̀lú jánábà ó sì lágbára láti wọ̀nyí tó márùn tẹlómìn ó ti rún dànù márùn yẹn ò tún lálàáfíà torí ẹ̀ ń tí alimami ibn abdulbar sọ nípa gbogbo ń tọ́wà ńlẹ̀ yìí kò sọ́nà bẹ́ẹ̀ ètò ọ̀dọ́gba inṣàlá inṣàlá wọn náà nípa àwọn èèyàn tá a wí mu àtàwọn tó bá jọ wọn ìdánwò lọ́lọ́run ṣe fún ọjọ́ gbẹ̀ndà kìyàmù kò sì sàdédé jẹ́ bẹ́ẹ̀ àfi nítorí ọ̀rọ̀ ọlọ́run tá a kà tó sọ pé wọ́n máa kunna mu'addibina. hàtà nàbàtà rọ̀ṣúlà àwọn ìjánu tí máa fi àjẹyàn ṣáájú ká tó rán àrànṣẹ́ eléyìí ló dọ́gba pẹ̀lú ìṣèdọ́gba allah rabbul alamin. tó bá wá yé ọ̀rọ̀ tá ti ka ninu àwọn èèyàn tọrọ yẹn taba ọmọ kékeré ni tó kú ní kefere tó kú nígbà tó ń jọ ọmọ eléyìí yàtọ̀ sáwọn ọ̀rọ̀ míì ọ̀rọ̀ míì tó tún wá nípa àwọn ọmọ àwọn kèfèrí ń bẹ́ẹ̀ náà àwọn olùmọ̀ tó sọ pé ó wà lẹ́nà yìí wọ́n ń bẹ́ẹ̀ náà àwọn olùmọ̀ tó sọ pé ó máa bẹ pẹ̀lú bàbá rẹ̀ ni ìgbà tí bàbá ń bẹ́ẹ̀ nu ná iná ló nà wọ̀ ó sì ń bẹ́ẹ̀ náà àwọn olùmọ̀ sọ pé àlìjáná ló wọ̀ tó nítorí torí rẹ̀ yọ wà àlìjáná so gbogbo ẹ̀ náà òun náà dá àmọ́ kò kò kò dá tán tó ọlọ́run sì dánwò fún wa ni torí pé Allahu a'lamu ma hum fa'ilun ọlọ́run ọba máa nǹkan tí wọ́n ṣe nífẹ̀ẹ́ eléyìí tó túmọ̀ sí pé béèrè táwọn èèyàn mi máa ń béèrè pé ọ̀dà tó bá pọ̀ máa kẹfẹ́ rí lọ́ba kú tó sì kú kékeré tí wọ́n á sọ fún wa sékò tó fa tó ṣe sọ̀látò jànáza ti la sọ̀látò jànáza òdìlẹ̀ táàbù wa máa ṣe sọ́ máa kẹfẹ́ rí lára ẹsẹ bí possibility wà kó padà jọ máa àlùjáná ẹ jẹ́ kí possibility wọn ṣẹlẹ̀ tí wọn bá máa ṣe solatul janaza lal qiyam wọn yìí sì ṣe solatul janaza lal qiyam so eléyìí túmọ̀ sí kìí ṣe pé solatul janaza ó jẹ́ shartun li dukhulil janna nítorí pé àyè máa yé mùsùlùmí náà ni ó tí ò ní rẹ́ nìkan ṣe solatul janaza sí la tó lọ́wọ́ ti fi sọ́lẹ̀ jẹ́nà sọ̀látù jánásà ń bẹ ní ojúṣe àwa mùsùlùmí ni lórí mùsùlùmí ọmọ ẹ̀yà wa fardun ala sabil al-kifaya táwọn kan bá ti ṣe kò sẹ́sẹ̀ lórí àwọn míì ṣùgbọ́n tí gbogbo wa bá máa mà tá a sì rókù tó kú tá a mà tó kú àwa ti sọ̀látù jánásà sí la a lọ gbé sí bẹ́ẹ̀ ni gbogbo wa tẹ́lọ̀ amánìtà wa ọmọ kó àmọ́ kókó àmọ́ wọn ò sí sọ̀látù jánásà sí la mo rò pé yé wa tó wà á tẹ́lọ̀ so bó bá ti jọ gbé ndàlùkì yá àná àìsè sọlátùl jànáza sí lára kò pé kọ́mọ́ wà lìjánà eléyìí tí o túmọ̀ sí pé tó kú bá kú ẹ má wulẹ̀ ṣe sọlátùl jànáza sí la ọ ẹ ṣe sọlátùl jànáza sí la. tọ yàtọ̀ sáwọn ọmọ mùsùlùmí tí ọmọ kan bá kú kékeré tó sì sọ yìí pé bàbá rẹ̀ mùsùlùmí ni àwọn ọmọ mùsùlùmí yìí kò sí ìyapa láàrin àwọn olùmọ̀ gẹ́gẹ́ bí àwọn olùmọ̀ ti ṣe ṣàlàyé wípé ọmọ àlìjẹ́nà ni làwọn ọmọ mùsùlùmí torí ẹ̀ tí ọmọ mùsùlùmí bá kú kò wá lọ́dọ̀ ànábì sallallahu alaihi wasallam ṣùgbọ́n wá nínú àwọn ìntaríkà wípé àwọn aṣíwájú rere máa ń ṣe ládùá fún ọmọdé tó bá kú gẹ́gẹ́ bó ṣe wá nínú Musannaf Abdurrazzaq San'ani wípé waj'alhu shafi'an mujaban liwalidayhi ọlọ́run ṣe ní olùṣìpẹ̀fúnni olùtọrọ ìpẹ̀fúnni lórí àwọn òbí rẹ̀ méjèèjì tó gba ìpẹ̀m lẹ́nu rẹ̀ nítorí pé báwo ni wọ́n ti fẹ́ ṣìpẹ̀ afla ìwọ ọ̀rọ̀ náà lọ́n ṣìpẹ̀ wọ́ gẹ́gẹ́ bíi táà eléyìí tó túmọ̀ sí pé bí irú àwọn aṣọ ìtọ̀ríkọ̀ àwọn táwọn àgbèrè àwọn ní wọ́n ti pè kótóbù tí wọ́n máa tanra àwọn jẹun kó ń gba òní fáwọn èèyàn lọ́wọ́ táwọn èèyàn máa rò yí pé òní ó sì fáwọn tó bá yá ẹ so ajẹ́ pé ìtumọ̀ táǹfì sọ pé wọn náà ṣe ní ọmọ tí ó tọrọ sáwọn òbí rẹ̀ méjèèjì tó sì gba ìpẹ́ rẹ̀ lórí àwọn òbí rẹ̀ méjèèjì fáwọn òbí rẹ̀ méjèèjì ó ní pé òhun insha allah aljanna ẹni kí onígbẹ́ náà kọ́ mọ̀ wọ́n kún kékeré o àmọ́ oríire ni fún ọmọ tó bá kún kékeré oríire ni fún ọmọ tó bá kún kékeré tọ́. So, eléyìí jẹba lágbọn pé yọ wà lìjànà sí bàbá rẹ̀ bàbá kìí ṣe màmá o ọ̀rọ̀ ní í ṣe pẹ̀lú bàbá kìí ṣe màmá eléyìí jọ kan nínú àwọn àdájọ́ ṣẹríya tó yẹ pé ọ̀rọ̀ ti ní í ṣe pẹ̀lú bàbá àwọn àdájọ́ mi wà nù ṣẹríya tọrọ ti máa ní í ṣe pẹ̀lú màmá gẹ́gẹ́ bí òfin tó sọ yìí pé gbogbo obìnrin pátá polongodo gbogbo ọmọ tó bá bí bí rẹ̀ lọ́mọ náà sọ pé bíi bàbá o bíi rẹ̀ l'ọmọ ò rí nísìnyí ká pé obìnrin yìí òun òmìnira ni ọmọlúwàbí ni ọ̀àbìmọ lásọpọ̀ ọmọ rẹ̀ náà kọ́ olómìnira ni ọmọlúwàbí obìnrin lọ jẹ́rú ọkọ rẹ̀ ọba jẹ́ ọmọlúwàbí tó lómìnira ẹrú náà lọ́mọ ọmọ nítorí pé gbogbo ọmọ ìdájọ́ rẹ̀ ìdájọ́ àyàfi torí gbogbo òfin ní àyàfi tí ó bá ga rẹ lọba bí fún nítorí pé o ò lè bímọ fún ẹnìkan tọ́jú náà ló lówó rẹ̀ kọ́mọ rẹ̀ ọ wá tún dẹrú fún àìlọ́mọ ẹni lẹ́rú ẹni. torí ẹ̀ ṣẹ̀rí àti sọ pé ọmọ yẹn ò di ẹni tó lómìnira automatically kódà kó ṣe pé ìyá rẹ̀ ẹ̀rú ni òun náà làdìsí anábì sallallahu alaihi wasallam ń tọ́ka sí pé amatu lẹ́yìn lẹ́yìn ọlọ́run ẹlẹ́dàá wa ni nínú àyà kẹrìndínlógún ọlọ́run ni a'udhu billahi minash shaitanir rajim وإذا أردنا أن نهلك قرية أمرنا متر فيها ففسقوا فيها فحق عليها القول فدمرناها تدميرا ọlọ́ni tá a bá gbèrò láti pa ìlú karùn a máa pa àwọn alárekúndá abẹ láṣẹ ni àwọn tó ń jayékáyé àwọn àṣebàjẹ́ tinú lóyún á pa wọn láṣẹ àṣẹ kí ni wọn ò fi pààyàn láṣẹ kéèyàn ṣèbàjẹ́ wallahu la yuhibbul fasad náà wọn kò fẹ́ràn àbàjẹ́ wọn lọ́lọ́run pa wọn láti pẹ̀lú kí wọ́n máa ṣe tọ́lọ́run so ṣùgbọ́n àwọn ọmọ wa ti fawahish àwọn ọmọ ṣe ń tí ò dáa bíi ká máa jẹ wéèlì bíi ká máa ṣekú pa àwọn èèyàn lọ́nà àìtọ́ bíi kọ́ máa ṣe fàyàbalẹ̀ láwùjọ bíi kọkùnrin ọmọ bọ́kùnrin lò bíi kóbìnrin ọmọ bóbìnrin ṣe bíi yáàni gbogbo àwọn nǹkan burúkú burúkú burúkú so ìmọ̀ ṣe ìmọ̀ síwájú parun tí ìbàjẹ́ tó bá dé góńgó kò sí ní tí máa gbẹ̀yìn rẹ̀ jù parun lọ fafasaqu fiha wọ́n bá bẹ̀rẹ̀ sí ní hùwà pòkì nínú ìlú yìí. wa idha aradna an nuhlika qarya qarya ìlú ńlá ló ń jẹ́ bẹ́ẹ̀ yéésù kó yéésù abúlé kó. torí pé ọlọ́run ọba sọ pé litunzira ummal qura wa man hawlaha kó o lè bá a máa fi alukur'ani ṣe ìkìlọ̀ fún ìyà gbogbo olúlé ayé àti gbogbo àwọn ẹni tó bá wà láyé ká rẹ̀ Mẹ́kà wọn ni ìyà gbogbo olúlé ayé ìlú ńlá ló máa ń jẹ́ kárìyà lédè Lárúbáwá ṣùgbọ́n látàrí lílò lílò lílò táwọn èèyàn ń lo èdè wọn wá ti wá sọ kárìyà di ìgbèríko wọn sọ alìmọdìyìnàtú di ìlú ńlá etí ò sì yí nǹkan kan padà nítorí pé èdè kì í yí padà bẹ́ẹ̀ tá a bá fẹ́ kó ìparun bá ìlú kan àṣẹ làá máa pa àwọn àṣebàjẹ́ àwọn alárekùn dáàbẹ̀ fafasaqu fiha wọn máa wá hùwà kòkì nínú ẹ̀ wọn máa mutí wọn máa mu ògógóró wọn máa fi mọ́tò wọn wàwákùwà wọn lè fi mọ́tò pààyàn wọn a máa kó àwọn ọkùnrin la fẹ́ kẹ́ bá wa wá àwọn la fẹ́ lò wọ́n lè pé àwọn obìnrin èèyàn kọ̀ọ̀kan ó ní di twenty wọ́n kàn fẹ́ máa wò wọ́n kán bọ́ra wọn sí hòhò wọ́n lè pé àwọn owó èlé ó wà fún gbogbo ẹni tó bá fẹ́ yáwó thirty percent interest wọ́n lè bẹ̀rẹ̀ sí ní bú ẹ̀sìn wọ́n lè bẹ̀rẹ̀ sí ní ba ìtẹ̀sìn mú wa jẹ́ kó wọ́n máa kan àwọn ẹni tí ń ṣẹ̀sìn lábùkù kó wọ́n máa fi wọ́n ṣe yẹ̀yẹ́ kó wọ́n máa fẹ̀sìn fúnra ara rẹ̀ ṣẹ̀fẹ̀ tí gbogbo ń tọ́ba jẹ mọ́tò ọlọ́run kó má jọ wọ́n lójúmọ́ kó wọ́n máa fìyà jẹ àwọn èèyàn nítorí pé wọ́n ń ṣe tọ́lọ́run. فحق عليها القول ọ̀rọ̀ ọwọ́ bá ṣẹ lórí wọn torí àti gbèrò pa afẹ́ pa wọ́n run tẹ́lẹ̀ náà lábàdí pa pa wọ́n run fadammarnaha tadmira lábàá pa wọ́n run ní pàápàá pípa run eléyìí wọ́n pè ní maf'ul al-mutlaq ó jẹ́ mu'akkad tọ̀kídẹ́n lẹ́lẹ́fẹ̀rẹ̀ á wàá pa wọn run ní pàápàá panirun. àyà yìí oríṣiríṣi ìtumọ̀ làwọn olùmọ̀ nípa tẹ̀síìrì fún àmárínà tọ́wà ń bẹ̀ torí àti mọ̀kọ́ lọ́wọ́ bíi pààyàn láti kéèyàn ó ra nù. nítorí pé ńgbà táwọn kèfèrí nìsín táwọn ń ṣẹbọ tí wọ́n ń pè nǹkan mi lẹ́yìn Allah tó ní kí ló dé tẹ̀ ń pè nǹkan mi Allah níbẹ̀ la bá wọn bàbá wa wallahu amarana biha ọlọ́run náà sì tún pa á láṣẹ bẹ́ẹ̀ a'udhu billah ọlọ́run bíi pààyàn láṣẹ kéèyàn ṣe bàjẹ́ ẹ wá rọ̀ mí pa. tọ́ torí ẹ̀ kírọ́ àméjì ló wà fún àyà yìí níbi kẹ́límà amarna amarna lọ́dọ̀ àwọn tọ́jà qira'a mutawatirah èkejì náà òun náà òun náà wá ṣùgbọ́n pẹ̀lú tashdidil mim amarna amarna a nà sọ àwọn alárekùndá àwọn àṣebàjẹ́ àwọn amùsùn kan. á padà sọ wọn di olórí ibẹ̀ tá a bá fẹ́ pa wọn nílé ní amọrìnà tí wọn á jẹ pé àwọn èèyàn bú lọ́lọ́run fi sọ lórí yín yóò mọ wá sí tó wù kílẹ̀ bọ́lá ń ṣe ti fi ràwọn náà nàdọ́lọ́ fẹ́ pa wọn ó fi fi ràwọn náà dáràn ràwọn náà ti Mùsá ó fi sọ lórí wọn gbà Námúròdù gbàdọ́lọ́ fẹ́ pa àwọn èèyàn rẹ̀ rún àtọ̀daràn olórí ibú rẹ̀ ó fi námúró tó náà pera rẹ̀ ní ọlọ́run ó fi so lórí wọn. tó bẹ́ẹ̀ náà ní tọ́lọ́ bá ti fẹ́ pa àwọn èèyàn kan yóò fi ọ̀daràn yóò fi so lórí wọn. bẹ́ẹ̀ bí ìgbà tó náà fẹ́ pa àwọn Germany tó fẹ́ pa wọn rùn ó Hitler Adolf Hitler ó fi so lórí wọn kọkàn péra rẹ̀ lọlọ ni àmọ́ yọ padà péra rẹ̀ tí máa ń ba lọ bá sọyà hmm. rí i pé Ọlọ́run mọkùn ibà Jámánì Jámánì Jámánì tó fẹ́ kí òun tara rẹ̀ gba gbogbo Yúròpù gan kóun tún gba gbogbo ilé ayé Jámánì gan tún di nǹkan gba àwọn pin méjì ó di North Germany àti East Germany wọ́n ẹsẹ̀ pápọ̀ kò tí ì pẹ́ tọ bẹ́ẹ̀ ni tọ́lá ẹlẹ́dàá tó bá ti fẹ́ pa àwọn èèyàn kan wọn ọ̀daràn ní òfìsọ lórí ibẹ̀. yẹ́bi pami nkuruma ní Ghana ó kópa àrùn bá àwọn èèyàn rẹ̀ díẹ̀ lò ọ̀daràn burúkú. ó ní tẹ́lẹ̀ Allahu Akbar Allahu Akbar ó ní kí ni tuma rẹ̀ tó máa ń pèpè fún sọ kí ni tuma rẹ̀ ó wọ́n sọ pé Allah ló tóbi jù Allah ló tóbi fine and then what kí ni fún yín tó fi tóbi jù nítorí báyìí pé pámi nkuruma lẹ máa ń wí yóò sàn ní bí bisikíìtì búrẹ́dì tó wọ́n máa fún yín ẹ gbọ́dọ̀ pa <laughs> ọlọ́ọ̀bá parẹ́ pákó parun nígbà tí o tiẹ̀ sáyé rí rubbish so bẹ́ẹ̀ ni ilé mi àlà tafsir náà lágbára lágbára pé ọ̀pọ̀lọpọ̀ lójú ayédòótọ́ tẹ́ ẹ rí tí bí wọ́n ti ẹ̀ parun kúrò ní history ẹ rí i pé àwọn tí wọ́n ń so lórí wọn lásìkò ìgbà tí àmì wò tó ṣe wọn ọ̀daràn ni wọn bí ẹ bá ti ṣe rí Saddam nítorí Iraq ó ní agbára dòní kò tí kò mbẹ kò tí kò mbẹ ìlú ńlá ni al-Iraq àwọn olùmọ̀ ńlá ńlá ńlá ńlá gidigidi wọn bẹ ní al àwọn àṣejáde ìmọ̀ tó ti Iraq jáde kìí ṣeré níbo láti ti ríru wọn máa ní sí wọn pa àwọn èèyàn pa púpọ̀ èèyàn kú lọ Iraq ní sí ó ti di mahmiyatun amrikiya ó ti dìlú tó yẹ kí ń bẹ lábẹ́ ìsọ amẹ́ríkà subhanallah bẹ́ẹ̀ náà ni irú sòríyà wọ́n ti ń ṣe olórí rẹ̀ àwọn tó yẹ kí nùsọ̀ríyà duruz alawiya àwọn ṣí àbúrúkú kan ni ẹ wo nǹkan táwọn wọ́n fà wá fún yìí tó gbogbo òdú láyé. tọ́lọ̀ bá fẹ́ kó parun bá wọn àwọn èèyàn abújú ni wọ́n mọ̀ sọ̀rọ̀ yìí àwọn náà ti rí sáǹpùlù rẹ̀ rí nàìjíríà yìí irú àwọn so láìsí gbogbo wa ní nàìjíríà yìí ẹni tó bá bí dáa ẹni tó bá bí wọ́n sọ̀rọ̀ ó sọ pé ah, abacha ah, bóyá níbi kan ó ti kọ́. àbẹ́ẹ̀ rí bẹ́ẹ̀ ọkàn máa jáde lọ pé wọ́n lọ fi sọ́lọ́ kọ́ káwọ́ káwọ́ ọ parí wọ́n sì máa wá àwọn òní rí ma. ìgbà tó nà ti dẹ̀rù jẹ̀jẹ̀ ó wá pe gbogbo àwọn láti gbogbo kọ́nà nàìjíríà ni wọ́n wá kí alukurani fún gbogbo wọn bá péjọ national mosque kálukú bá múra sálùkùránì ké sẹ́mi pé yorùbá sọ pé ẹsẹ̀ girigiri nílẹ̀ àńjọ̀fẹ́ àńjọ̀fẹ́ kú ìléda àwọn òògùn ẹni ńlá wọ́n bá pè ní láti ṣiṣẹ́ owó ńlá ní ọ̀sán ìdí nu tí mo fi bá àwọn aláìní fẹ́ ètò aláti nàìjíríà ètò aláti kánò ètò aláti kí wọ́n sápá wọ́n kún gbogbo obìnrin lérò pé táwọn bá parí alukurani o owó ńlá làwọn gbà wá ní àfa ọ̀pọ̀lọpọ̀ tipátipá ló fi rówó mọ́tò àti padà rí bí ó ṣe ṣẹlẹ̀ ń lù ká náà ń bẹ àwọn láàrin àwọn òṣèlú yẹ̀yẹ́ tó ń ṣe náà ẹnìkan rí àmì wò wọn á pe àwọn àfa pé kí wọn á ká alukurani àkókò máa ń tọ́fà alukurani wà kò wúlò láàrin àwọn mùsùlùmí kí wọ́n tẹ̀ láti rẹ̀ máa àfi kẹ́ ẹ máa kà á wọ́n sókè rẹ̀ wọ́n sókè rẹ̀ kẹ́ wọ́n fẹ́ gbọ́ bùkátà wọ́n máa kà lùkùnrin àwọn dàbí ìgbà tẹ́ pé ìwé àdúrà lọ́lọ́ sọ̀kalẹ̀. wọ́n á kà wọ́n á wọ́n á sílì wọn mọ́lé wọ́n á ní kí wọ́n máa kà á tètè ṣe tàbátà nù wọ́n á ní kí wọ́n máa kà á á mọ́nítọ̀ wọn má jẹ́ pé ọ gbowó sẹ́tò sí i. òṣèlú ẹ̀sẹ̀ ń sìn wọn fáwọn afáàná wọn ní sísẹ̀mù wọ́n fẹ́ lè gbá alukur'an ní nǹkan kílẹ̀ wa ká bàbá fẹ́ ẹ mọ́wọ́ ẹ̀ ń tì yín kúlọ̀ aláàmẹ́ta ló ń kà fún kúlọ̀ aláàmẹ́ta kó mọ gbogbo kur'an ní fún àwọn akàtà wọn rò pé àwọn gbowó ga ni wọn á fún kálukú ten ten thousand ni wọn bí àwọn àfáà so wọn á gbé ah irú dé àdó ògbà má bíi ti gbà kan ni àwọn náà ní gbà ṣùgbọ́n àwọn tí ń ṣàdúrà kàńtà rẹ̀ pọ̀ ẹ̀rọ pé gbogbo àdúrà tí wọ́n bá ṣe àwọn táwọn náà ń ṣàdúrà kàńtà rẹ̀ wọ́n pọ̀ torí owó tí wọ́n náà ń san ọ̀pọ̀. tí mo sábẹ́ fààyàn ni pé ìgbà tí àwọn èèyàn wá lọ tí wọ́n wá lọ fáwọn ṣàdúrà fábàjá yìí so tipátipá lẹ́lọ́mì ìṣòro ọkọ̀ padà lù rẹ̀ wọ́n sọ pé òun ó dìbò tí wọ́n máa dìbò ẹni tó bá fẹ́ bòǹdù kọjá jù ẹni tó tọ́lọ̀ bá fẹ́ pa àwọn èèyàn kan rùn so gbàtí ẹni tó bá fẹ́ bòǹdù kọ yọjú kálukọ̀ yà yọjú tó bá ti yọjú ọ̀fẹ́ kùnú ẹni tó fẹ́ kú ọ̀nàwọ̀ so ẹnì kan kan ọ̀ jáde wọ́n á ní ìbò táwọn jiyàn yes or no to support the continuity of Abacha yes tó o bá oppose ẹ̀ no ìbò tí wọ́n bá ti tọ̀ onáwa ó sì ti bẹ àwọn tó kó kọ́ńtà dá kọ́kọ́ lọ́wọ́ ṣẹ̀ṣẹ̀ tó dáa jù fún nàìjà ẹ̀ṣà tó dáa jù fún nàìjà ẹ̀yẹn máa lọ generation ti ní ìjọba ẹ máa lọ torí ẹ tọ́lọ́mù bá fẹ́ pa àwọn èèyàn kan àwọn ọ̀daràn jù wọn àti ìbàjẹ́ àwọn amùsùà lọ́lọ́wọ́ bó gbogbo ó lè má ó lè má ka wọn kó bẹ́ẹ̀ o àmọ́ ẹ̀ máa rí sẹ́bí nàìjíríà àti báwa náà rí nísìnyí ẹ̀ rí pé àwọn ẹni tí ń so lórí àwọn orílẹ̀-èdè wọ̀nyí ọ̀pọ̀lọpọ̀ nínú wọn àwọn fún òdó déédéé ambition afẹ́ kówó ńlọ pọ̀lọpọ̀ ń bá débẹ̀ ẹ wá wo tí ń ṣe wá lónìí a ní wàrà àtúnwá ránṣẹ́ ra wàrà láti ìlú òkèèrè ìyàwó ń jẹ wá sàǹsàn tó mú mi sí so bẹ́ẹ̀ lọ́pọ̀lọpọ̀ àwọn ìlúlé ayé bẹ̀rẹ̀ láti àwọn àwọn àbà àti àwọn ahéreko àtàwọn ìlú kéréje kéréje wọ̀nyí ẹ rí i pé látòrí àwọn baálẹ̀ baálẹ̀ tó fi dórí àwọn ọba ọba ọba ọba mélòó nu wọn lójú dédé pọ̀lọpọ̀ nínú wọn ẹ rí i pé ntí kálukú ń dù ọ̀tọ̀ kìí ṣe tàwọn mẹ̀kúnnù so ó túmọ̀ sí pé ọlọ́run bá ń fi ọ̀nà kan àbọ̀nà mi kó ìparun báwọn yàn torí ẹ̀ náà lẹ́sìn rí i pé ọ̀pọ̀lọpọ̀ jẹun òyò ọ̀pọ̀lọpọ̀ ṣiṣẹ́ ṣiṣẹ́ wọn ò rówó ẹni tó rówó gan kọ̀ọ̀rọ̀ àlùbáríkà rẹ̀ so gbogbo eléyìí náà bẹ́ẹ̀ nu ìparun so kíra àyẹn wà bẹ́ẹ̀ kíra ó túmọ̀ sí pé inú kan jẹ́ amọ́rná apá wọn láti àbí amọ́rná aṣọ wọn dolórí àbí kí amọ́rná yẹn kọjá túmọ̀ rẹ̀ ni pé àjẹ wọn pọ̀ àjẹ káwọn ọ̀daràn pọ̀ ń bẹ́ẹ̀ tó ó sì máa ń wá pẹ̀lú ìtumọ̀ àmárà ó máa ń wá pẹ̀lú ìtumọ̀ pé wọ́n pọ̀ ó máa ń wá gẹ́gẹ́ bí ó sì wá nínú àdìsá nàbì sallallahu alaihi wasallam wípé khayru mali mri'in khayru. ما لامرئ له مهرة مأمورة أو سكة مأبورة so wọ́n lè tó lóore jù nínú owó téèyàn ní òun náà ní ìyàwó àwọn olùmọ̀tánmà nípa ṣíṣe àlàyé àwọn gbólóhùn tó le tó le tó wá nínú hadith يبي أبو محمد القاسم بن سلام إنه ترى الغريب أن المأمورة كثيرة النسل ولي تلو لي دنو يعني أناني ياو تاكي بما بما تيما بما تقبل ياو تيما بما تقبل طب أتو مزيكي أمرنا نترى فيها á jẹ́ kí àwọn ọ̀daràn àwọn alárekúndá kan pọ̀ níbẹ̀ bẹ́ẹ̀ náà ni tásì ìbàjẹ́ bá pọ̀ ìlú ò lè dà ìparun náà dé náà ni ẹ̀yin náà ti mọ̀ pé ìlú tí ọjọ́ ìlú tí ariwo rẹ̀ tọ́gbalé tọ́gboko láyé lónìí Amẹ́ríkà ni ìjọba sọ fún kí sèyàn rí lọ́pọ̀ lamẹ́ríkà ni àbáwọn ọ̀daràn nítorí dájú ní kálukú àní ẹsitéètì láti sọpọ̀ dà nítorí pé lamẹ́ríkà wọ́n ṣírò rẹ̀ wípé láàrin second kan gbàtà ṣírò yẹ crimes ọ̀ràn tí ń ṣẹlẹ̀ lójúmọ́ kan tí wọ́n mọ iye thousands ọ̀jẹ̀ wọ́n wá ṣírò rẹ̀ on second wọ́n ṣe breakdown rẹ̀ lórí seconds wípé ajẹ́ pé mélòó ní ṣẹlẹ̀ ń second kan kìí ṣeré èyí ń ṣẹlẹ̀ ń second kan míì lamẹ́ríkà bóyá ó lè má ṣẹlẹ̀ ń lu mi ìfóṣù mẹ́ta so nígbà tí àwọn ọ̀daràn àwọn àṣebàjẹ́ àwọn tó ń ti ayékáyé tó má ti pọ̀ nínú ìlú ìparun bọ̀ náà fafasaqu fiha wọn mọ wá hu wọn mọ hu àpòkì nínú ìlú yẹn fahaqqa alayha alqawl fadammarnaha tadmira ẹ̀kọ́ tí ń bẹ nínú irú àyà yìí pé àwọn àyàn ló jẹ́ lórí wa kájà ni tó sọ yìí pé àní máa wo àwọn ẹni tí wọ́n fẹ́ máa jẹ ayékáyé tí wọ́n jẹ́ ọ̀daràn ká máa máa wò wọ́n àràn kó wọ́n máa sẹ́ni tó wọ́n kó wọ́n máa pọ̀ sí wa lọ́rùn lọ́nà tó ṣe pé ìbàjẹ́ àtàbúrú tí wọ́n ń ṣe kò ní máa kọ́ bẹ̀rẹ̀ kọ́ tán lórí wọn. yóò padà sàn dé orí tiwa náà ni ẹ sì mà pé ìgbà táwọn àbá ti rẹ́ni tí ń ṣèbàjẹ́ tí ń ṣèrànù táwọn ọba ti kọ̀ fún ta dágun láṣẹ kò sí tàbí ṣùgbọ́n aburú yóò tún ṣe àwa náà pẹ̀lú ẹ̀ ó ń bẹ nínú àwọn àwa burúkú tí ọ̀dà mọ̀ pé nìkan ṣe ń tí ọ̀dà kẹ́ni kò tún fẹ́ sọ̀rọ̀ ká tún da lẹ́nu kọ́ kọ̀kan mind your business how can you mind your business nígbà tí aburú ti ń ṣe bá dé tí ó tàbá gbá tí ó tàbá wò. torí di eléyìí lu'ina alladhina kafaru min bani isra'ila ala lisani dawuda wa isa bin maryam dhalika bima asaw wa kanu ya'tadun kanu. لا يتناهون عن منكر فعلوه ọlọ́run ọba ó ní àwọn ẹni tó ń jẹ́ kèfèrí nínú àwọn ọmọ Israẹli wọ́n mà ti di ẹni tá a làánà làánà bá wọn gba orí ahọ́n anabi Dawud aleyhi salam àti gba orí ahọ́n anabi Isa aleyhi salam nítorí ẹ̀ṣẹ̀ tí wọ́n ń ṣẹ̀. àti ìtayọ ẹnu àlà tá ń tayọ ẹnu àlà rẹ̀ bẹ́ẹ̀ bá mà ẹjá fún yín lápèjúwe nǹkan kan nínú ẹ̀ṣẹ̀ àti ìtayọ ẹnu àlà tí wọ́n ń tayọ ẹnu àlọ́ ọlọ́run kanu la yatanahawna an munkarin fa'alu gbogbo wọn níjọ ń hùwà bàjẹ́ àmọ́ àìrẹ́ nìkan tí ó kọ̀ ní kọ̀ fún àwọn àti pé kódà káwa náà máa dára. káàánú ọmọ hùwà burúkú eléyìí burú àmì ètùtù burú jùlọ òun náà ní káwọ kẹ́nìkan má lè sọ̀rọ̀ láàrin àwa tá à ń hùwà náà pé yọ ọmọ àtẹjá jáwọ́ ṣé bá ti ń dágun látẹ̀yìn náà sọ̀rọ̀ níta ń pè mọ́ra yín tí ọba dé agbára oníkàlùkù nìka lẹ́ ń tọrọ lọ́dọ̀ torí ẹ̀. الله وكم أهلكنا من القرون من بعد نوح وكفى بربك بذنوب عباده خبيرا بصيرا ملو ملو إلي وانكني كم كم خبرية ملو ملو لوان لوي لوي لوي لوي لوي تاتي قانون لن يعنى بنوح aleyhi sẹlẹ àwọn àlù ìpọ yẹn kí kò nídìí kọ sọnùkọ dáhùn mélòó mélòó làwọn àlù tọlọ ti parun lẹ́yìn náà wọn ní lẹ́yìn náà ó túmọ̀ sí pé ṣáájú náà ọlọ́run ọ̀pàlú kankan láàrin adam aleyhi sẹlẹm àti anabi náà aleyhi sẹlẹm. ọlọ́run pàlú kankan ó sì ṣe déédé ọ̀rọ̀ abdullahi bin abbas radiyallahu anhuma tó ní láàrin adam àti nù asharatu qurun annasu fiha ala tawhid sẹ́ńtúrì mẹ́wàá níbẹ̀ láàrin adam àti nù ètò túmọ̀ sí ẹgbẹ̀rún ọdún gbogbo ẹgbẹ̀rún ọdún yìí àwọn èèyàn kí lọ́nà fẹ́ pa kí ló fẹ́ pa irun sí. so ṣùgbọ́n látòrí Nuh lọ ìṣẹ́bọ ọbẹ̀ rẹ̀ torí ẹgbà tó lọ sọ pé wa kam ahlakna min qaryatin min ba'di Nuh mélòó mélòó nílùú tá a ti parun lẹ́yìn Nuh alayhi salam torí látòrí Nuh látàyè rẹ̀ nínú ìṣẹ́bọ sọ́lọ́n ti bẹ̀rẹ̀. ọlọ́run bá ń fẹlẹ́ ìṣe kìlọ̀ ni o fáwọn kèfèrí kúrẹ́ẹ̀ṣì àti gbogbo káfìrí pátákáfì títí dídí ọ̀gbẹ́ndà lọ́kìyàmù ẹ lọ sọ́ra yín o kò sí bẹ́ẹ̀ sì lè lágbára tó tẹ́wàá sọ pé ẹjọ́ agbára ọlọ́run ọba lọ ta ló fún yín lágbára náà ìhàn lẹ́ ń ṣe ẹ̀yìn láyé ìsìn ẹ̀ lẹ́ ń ṣe nuclear weapon ẹ̀ lẹ́ ní chemical weapon biological weapon corona weapon sẹ́wọ̀n pé corona weapon ọ̀wà even though wọ́n sọ pé biological weapon ni nínú àwọn biological weapon wọn náà ni coronavirus láti 1984 ní àwọn Amẹ́ríkà ni wọ́n ti fi coronavirus wọ́n fi dúnkòkò mọ́sọ̀dán Hussein sọ ẹ lè lọ wo ti náà lórí youtube láti 1984 pété ò bá sọ́ra á da coronavirus yọ tó gbogbo yín kú dànù wọn náà wá pé cabinet meeting wọn sọ pé wọn sọ pé àwọn da coronavirus sí wa sẹ́nìkan bẹ́ẹ̀ nu yín tó mà nípa corona corona wàlà ẹ̀ wọn sọ pé pé níjà corona gan. كورونا فيروس كورونا ايش كورونا لازم 1984 so لكن gbogbo rọdà yìí lẹ́sẹ̀ wọ́n tún ti ń sè ọ̀kan hydrokinika power tẹ́ àwọn Russia wọn náà ti succeed ń bẹ Amẹ́ríkà náà ti succeed irọ́ ní ká lè kó gbogbo ẹ̀ ká fi fèsì coronavirus abẹ́rẹ́ bẹ́ẹ̀ nuclear weapon chemical biological gbogbo ẹ̀ àrí àrí ní rọ́bù ẹ̀yin ọ̀mọ̀ pé ọlọ́run ẹlẹ́dàá wa kò sí dojú ìjà kọ ni tọ́lọ̀ ń bá fẹ́ pa wá run àà ẹ̀ka rí táwọn èèyàn kan ṣubú tí kálukú lọ náà ni ẹni tí òun náà rí i ó lẹ́ni tí ikú tí ò tí ì dé títẹ̀ lómi ìṣe tó sojú ẹ̀ wàyí lá gbogbo aná là ń lọ tó kòrónà virus tó ẹ dákun ni ọ̀sá wọlé lónìí tó bá yẹ kó áfíríkà nìkan lọ́ máa wọ́n tún ti kún èbú fún wa ní dictionary èbú wọ́n tún lé kún kò sí lè jẹ́ bẹ́ẹ̀ Africans they are not hygienic Africans. <laughs> so ẹ wá wò àwọn developed country kọ́kọ́ lọ ra wọn náà fojú wọn gbolẹ̀ náà fi hàn pé technology is nothing before Allah ta ló fi mà yín alama ìnsáná máa lam ya'lam virus virus virus ntọ́ wẹ́ tó ẹgbẹ́ kò ṣe fojú lásán rí ni. sẹ́mi pé ó ní bọ̀ ń bọ̀ ń bọ̀ ń bọ̀ ògbóni ọgbà wà ọyà wọ bàbá kùtì dó mẹ bàbá rafa ẹ̀yẹ dó mẹ bàbá kínní àbẹ̀ kọ́ ni nígbà tá a mọ̀ pé tó bá ń bọ̀ àárí wọ́n ti fáírọ́ọ̀sì nǹkan kí láàbì dá ewu ọ̀wọ́ kálukó tìlẹ̀ ní sẹ́yìn tí ń bọ̀ tá a mọ̀ ibi tí wọ́n gbà wọ́ sẹ́yìn ọmọ bó ti wárí èèyàn gán gbogbo gbà sẹ́yìn ń da pátá. Allahu akbar wa ma ya'lamu junuda rabbika illa hu kò sẹ́ni tó máa ta ni àti pé mélòó làwọn ọmọ ogun olúwa rẹ̀ onìkan náà lọ́mọ ta ni àti irú kíni àti irú kíni àti irú kíni lọ́mọ ogun Allah kọlá ìkọsí mélòó sì ni wá kò sẹ́ni tó mọ̀ ṣé ọmọ ogun lọ́nlọ́ ṣé wàá pọ́ lọ́wọ́ bá ẹlẹ́dàá fa ààrùn lè máa yọrí ìdí náà ló tún fi jẹ́ pé àwọn ọmọ ogun tún wà fún ọba tó ṣe pé innama amruna li shay'in idha aradnahu an naqula lahu kun gbogbo yẹn digi wàhálà gbogbo ó digi ni ọ̀rọ̀ pé à ọlọ́run bíi ti kíkọ́ ó lè sọ wá dìde à <laughs> oníkálukú ti lọ. ọlọ́run tí wá ọlọ́run tí wá ó tí wá gbé wá lọ́nà tuntun fífẹ́ tẹ́ wá bàjẹ́ ká mọ̀ ara wa gbogbo ń gbéra bẹ́ẹ̀ já máa kankan. coronavirus ta ni olórí kọ́ńtírì náà láyé lónìí nínú èmi ọ̀sọ́ àwọn áfíríkà tó yẹ pé àwọn igba bára kálukú gbé lọ́wọ́ ẹlòmíì kan lè má ti rówó ra gba bára àbí òye yín torí kálómi corona fi ń se bára ni o ẹlòmíì máa ma slack lọ́nà tó fi jẹ́ pé wọ́n á rẹ́kọ́ọ̀dù kó ti dé country tó náà so that bóyá ìgbà tí international aid ti máa ń bọ̀ àwọn náà fi rí tàwọn gbà àwọn kése pé ńláńlá ń pa alẹ́ o kése ńpa ńláńlá ń pa èèyàn o àmọ́ ń pa tí wọ́n rí ṣe ní àwọn England ìlú rondo ni nà ìlú rondo ni gbogbo England tó wá mú gbogbo wa ní ẹ̀tọ́ àpò wa ní rogambi tó bá ti ń dárí ṣe àmọ́ pé gbọ́n kò tó gbẹ́jọ́ níwájú fatakabula mo rò pẹ́yìn náà rí ara tá fi mú gbogbo àwọn èèyàn lẹ́rú nu gbogbo àwọn tí ń sọ bá alẹ́ Yorùbá yìí gbà tí ẹ̀yàn ṣẹ̀ṣẹ̀ máa ẹ̀rọ ẹ̀tù ẹ̀rọ àyà ẹ̀rọ ẹ̀tẹ̀kẹ́ ni ibi tó ti gbé kí ló gbé kẹkẹkẹkẹkẹkẹ ó dàbí ìbò ó dàbí ìbá burúkú táwọn ọmọ burúkú ti ń gbé súnmọ́ mi ń gbé àti táwọn ọlọ́pàá wa náà pé táwọn ọlọ́pàá fi kóńdó lórí àwọn eléyìí ó sì gbé ba lọ́tọ́ pé gbogbo ọ̀tá ní gbogbo ẹ̀rú tẹ̀ kọ́kọ́ gba àwọn náà ee ee ẹ mọ̀ káwọn lórí bu àwọn ọmọ tí ń gbé súnmọ́ mi níta fi kọ́kọ́ jẹ Nàìjíríà lógun operation kan tí wọ́n ṣe i think it's in Kano ah ẹ̀rọ ọlọ́mọba yẹn ní ìrò pé wọ́n pọ̀ àmì tó gbé ìgbà wọn àwọn ní news náà ròyìn pé kò sí ẹni tó dúró gbogbo sọ́jà sá kátó pọ́lọ́pàá ó de gbogbo búlẹ́ẹ̀tì mọ́ ọrùn ó de má gbogbo ara ó de má gbogbo ara ìbọn wọn ní tipátipá ló fi gbé e fẹsẹ̀ wọn á yìn ní wọn á gbọ̀n báyìí ní ìgbọ́n ń gbọ́n báyìí tó bá wá ṣùtù àwọn yóò ti ṣubú lọ́wọ́. so ọwọ́ ajẹ́ pé àwa wa lọ gbé irú àwọn ọba sakabula tá a máa gbé ká ṣe mọ̀ pé kò sí nǹkan kan tá a lè ṣe. so àwọn ìlú ńláńlá Boris Johnson tó jẹ́ prime minister England ṣe mọ̀ kó kú tọ́ díẹ̀ ló kù wọ́n sáré rọ́ọ̀ṣì ẹ̀ lọ sọ́sibítù intensive care kó tó tún di pé ẹnu rẹ̀ ń ṣe jẹjẹjẹ ní tó sẹ́mi pé France Emmanuel Macron sẹ́mi pé náà ní ìdìkọ́ sí ètí ọ̀já mẹ́kún lójú Angela Merkel ní Germany sẹ́mi pé gbogbo wọn kò sí ètí ọ̀já mẹ́kún lójú Donald Trump America kò sí ètí ọ̀já mẹ́kún lójú sẹ́rí ọlọ́run ẹlẹ́dàá wa wàláhì tí àbá tara àdánwò yìí ká padà sọ́dọ̀ rẹ̀ ká tún lékún ní mánì so a jẹ́ pé àmì wo là ń tún retí. yàní gbogbo àwọn ẹni tí àwọn èèyàn máa sọ pé aláyà tútù aláyà asá lọ bá tí wọ́n lè sàánú wa bá wa ṣe káì tí n ti máa ń dẹ́rù bá wa láyé káì káì káì ó ti sọ láwọn lórí sáwọn náà rojú ẹnìkan wọn ní tinubu ajó ni tó jọmọ ẹni tààrà ẹni là ń kọ yẹn ẹ wá wo ibi tọ́lọ́ yẹn lẹ́dàá wá gbà yọ sí wa lóhùn tó àti ìpayàn àmọ́ akọ́kọ́ payán ayé ìtumọ̀ rẹ̀ mi ẹkọ́nọ́mì mi nìsín kò ní gbérí má láéláé pẹ̀lú nǹkan wò bí eré yìí wàláì tàláì kọ́ńtírì mi ìparun ti dé bẹ́ kọ́nọ́mì wọn báyìí because tó bá jẹ́ industrial country ni tí wọ́n bá dúró tẹ́lẹ̀ fọ́sẹ̀ kan wọ́n mọ iye òfo trillions táwọn sí ẹ wá dúró jọ tí gbogbo kálukú ti gba kámúnì ẹ wá dúró òṣìṣẹ́ tó fẹ́ gbowó ní ìsìn tí ò sówó ẹ wá dúró èèyàn tí ń sọ pé àwọn dìvóòtì owó oṣù àwọn àbí àdìvóòtì iye pàṣẹ́ntéèjì báyìí ẹ wo adúrú òfò tó ti àwa náà já nàìjíríà yìí ìlú wọn ń tepo ìlú lọ́dà bọ́jẹ́tì rọ bọ́jẹ́tì àdánù tá a là ń ṣe àwọn ń ṣe bọ́jẹ́tì lórí pípọ̀ ọ̀jẹ̀ fifty seven dollars ìlú ni wọ́n ta ní epo míì ní ọjà Asia is seventeen dollars ní Amẹ́ríkà eleven dollars per barrel àwọn àti ní àmójútó nǹkan mi àti dẹnu kọ epo torí kọ̀ pa wá à ń mú bí ẹ̀kọ́ ni. ẹ wo bí tọ́lọ̀ ọ̀rẹ́ ẹlẹ́dàá gbà yọ sí wa. amẹ́ríkà la ilaha illallah wọ́n ti ṣubú dànù láì jẹ́ pé wọ́n sọ nuclear weapon lù wọ́n. wọ́n mọ ní táwọn ṣe mọ́ especially New York ìwà dúró ẹ̀dọ́ ọlọ́run tó kú mi wàhálà yẹn ò sùn fún torí èèyàn ní kú wa ma ya'lamu junuda rabbika illa hu ẹgbẹ́ islam kọjá ọmọ lọ́mọ alọ́wọ́ nítorí pé bí kú bá ń bọ̀ náà tí kò sí ìbùyẹ̀ sí kò sì sí nǹkan kan tó dáa tó pé ká kú mùsùlùmí ẹ má wájú tó ti kú nìsín ikú látàrí àjàkálẹ̀ àrùn ikú ó sì múni lọ́n káfíìn fáyidà kí fẹ́ parí. sí fáyidà kankan bẹ̀ torí rẹ̀ ká tira ara ẹ̀yà yìí ká kọ́gbọ́n o wa kam ahlakna minal quruni min ba'di Nuh mélòó mélòó la ti parun nínú àwọn àlò ńláńlá lẹ́yìn ànábì Nuh ẹ̀yin náà ẹ̀ lè jáyọ kúrò tó wù á pààyàn torí kò sí nǹkan kò sí nǹkan náà tágbára ọlọ́run bọ̀ ká káyọ̀sẹ̀ máa wá pé ẹni tí ọlọ́run ò lè mú ọlọ́run ò tí ì ṣẹ̀dá rẹ̀ ìsọkúsọ lásán ìsọkúsọ lásán kò sí nǹkan náà tí ọlọ́run ọba ẹlẹ́dàá wa tí ò lè ṣe fún bó ti ṣe wù torí rẹ̀ àjọ agbára ọlọ́run lọ sáǹfẹ̀ ṣẹlẹ̀ ayé bó ṣe wù wá àwọn ìlú kan wà tó yẹ pé disco city ni wọ́n disco cities nílẹ̀ ayé yìí tó pé twenty four seven ìjó ni wọn ò lè rọrí láyé wọn kọjọ́ kan lè dé báyìí tí ò ní sí disco lónìí nǹkan àwọn ìlú kan wà tó jẹ́ pé ìlú tẹ́tẹ́ ni twenty four seven wọn ò lè rọrí láyé pé ṣe pọ́rọ̀ pa lọ sùn ẹ̀yin lọ sùn àwọn ẹlòmíì wà ní gbogbo gbogbo round the clock bíbí tí wọ́n pè ní Las Vegas lamẹ́ríkà international tẹ́tẹ́ wàláhì ẹni tí ọba lọlé rẹ̀ lẹ́rọ̀ nísì lọ́pọ̀lọpọ̀ àwọn state America yóò lọlé ntúláàsì wọ́n sọ anybody tí wọ́n bá mú láwọn state náà ti ṣòfin ṣé àwa ń tanra wa jáde àwọn òfin súkẹ́súkẹ́ ẹni tí wọ́n ṣòfin pé kó lé gbélé fún láwọn state yẹn lamẹ́ríkà tí ò lọ yóò san five thousand dollars fine ó kéré jù pẹ̀lú bí náírà ti ṣubú nìsín two million naira ṣé àwa lálà ni wọ́n á san fine. èmi àtẹnìkan jọ ń sọ̀rọ̀ pé ah bàbá yẹn ni ah ọlọ́run á fi hàn gbogbo ayé ní ìsìn bẹ́ẹ̀ bá gbà lẹ́rọ̀ pé Allahu akbar mo ní bẹ́ẹ̀ ni Allahu akbar ewu awo gbogbo àwọn àṣebàjẹ́ lé ayé lónìí bẹ̀rẹ̀ láti capital bàjẹ́ Amẹ́ríkà wọ́n ní kí kálukú gbélé mo wá ní mo gbọ́ pé láwọn stéètì kan tí wọ́n ti ní kó kálukú gbélé l'Amẹ́ríkà anybody tó bá jáde yóò san fáìní five thousand dollars àwọn bá ní sèétì mo gbọ́ ọ̀nà wọ́n tún ṣe òfin ní ìlú kàmí nílé ayé yìí náà pé anybody tó bá rí ìṣàkóso tẹ̀ wọ́n àti ẹ̀ nídìí owó Allahu Akbar àtúwárí lórí social media ní Russia wọ́n tú àwọn lion sílẹ̀ tó bá bí ọ̀dà jáde Allahu Akbar Allahu Akbar kabira Allahu Akbar kabira wàláhi. mélòó mélòó mélòó mélòó tọ́lọ̀ ti pààrọ̀ lẹ́yìn ànábì nù àjàgbára ọlọ́run lọ àyà ìṣedéédé ti ń ṣẹlẹ̀ lásìkò wáyé àwa náà ju agbára kọ́lọ̀ wọn pa wa lọ ẹ̀yin ọmọ ìyá mi kéèsì pẹ̀lú nǹkan tí ń ṣẹlẹ̀ yìí ẹ̀wọ̀n púpọ̀lọpọ̀ wọn ò ronú ìmánì wọn ò lékún wọn láàyè kọ́dà ń gbà àti ní kí ẹ máa ń kólé ó gbélé láwọn séètì mí ẹ máa lọ mọ́ṣáláṣí ẹ máa lọ kí n. wọ́n láì lómi ò ṣe sọ láti mọ̀ ti tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà nítorí afẹ́ yọnu lánà là ń fi lọ wọ́n sì ní ká mọ̀ wá mọ́ kò síbi tá ti sáìn so nítorí ti eléyìí báyìí wọ́n láwọn bá gbé signature èmi ọ̀lọ́ mọ́ṣáláṣí mọ́ o ọ̀pọ̀lọpọ̀ gbélédókòó ìranù ni wọ́n fi ń ṣe wọ́lá torí de eléyìí títí ká bẹ̀rù ọlọ́run ọba ẹlẹ́dàá wa tọ́lọ́n bá fẹ́ pa wá run àjọ agbára àjámà kankan ẹ̀gbọ́n àwọn ẹni tọ́lọ́n parun tọ́lọ́n bá ń sọ pé ìrọ́mà dáàtì làìmáàtì àlẹ́tì lámìọ́kọ́lákù mẹ́tìlú háfílbìlà àwọn tọ́lọ́n ọba ò tí ì dàrú wọn rí àtàwọn sámúdáwá tọ́lọ́ sọ pé alladhina jabu sakhra bilwad àwọn tó pa pàtà ni wọ́n ń gbẹ́ tí wọ́n fi ń kọ́lé inú àpàtà ni wọ́n ń kọ́lé sí ilé alájà alájà yàrá pálọ̀ tọ́ilẹ̀ gbogbo tẹkinọ́lọ́jì tí wà sáà tí ì tí wọ́n lọ ń pa gbogbo wọn bí ìgbà tí wọn ò dá wọn rí bí ìgbà táwọn ò wáyé rí so ẹ jẹ́ káwọn ronú o eléyìí ti ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ ẹ kọ́lọ́wọ́n bá kó jẹ́ ká là kọ́ má jẹ́ ká ara burú ṣùgbọ́n ká má jáde nínú ìdánwò yìí gẹ́gẹ́ bá a ṣe wọ̀ ó yẹ ká jáde lẹ́ni tó yege ni ká jáde lẹ́ni tó tún lékún ní ìmánì tí ò bá jẹ́ bẹ́ẹ̀ a jẹ́ pé gbogbo àwọn àmì àmì àmì àmì nǹkan ṣẹlẹ̀ lọ́kàn máa kọjá lẹ́gbẹ̀ẹ́ tiwa àṣàǹfààní lára rẹ̀. وكفى بربك بذنوب عباده خبيرا بصيرا ọlọ́run tó lẹ́ni tó mọ gbogbo nǹkan nípa ẹ̀ṣẹ̀ táwọn ẹrú rẹ̀ ń dá ó sì ń rí gbogbo àwọn ẹ̀ṣẹ̀ yìí tó bá jẹ́ pé ẹ̀ṣẹ̀ wa ní ọ̀bà fi bí wa ẹnìkan kò ní ṣẹ́kù wàlá gbogbo eléyìí wọ́n kàn fi ń mì wá wò ni. bóyá jẹ gbọ́n bóyá jẹ ronú bóyá jẹ padà sọ́dọ̀ Allah náà ni ẹnìkan ní ṣé àbá kan wà bí tó lè kásẹ̀ àjàkálẹ̀ àrùn yìí ńlẹ̀ àbí òsì lábẹ́ aburadẹ̀s ọwọ́ àmàlà àbá wà náà ní kékeré gbogbo ayé kó di mùsùlùmí tí gbogbo ayé bá ṣe gbogbo ayé níṣe ẹ jẹ́ kí gbogbo ayé di mùsùlùmí pẹ̀lú òkú ọlọ́run yóò kú ọ lẹ́sẹ̀kẹsẹ̀ tòun torí pé tẹ́lẹ̀ náà anábì sọ̀rọ̀ bá àìsàn náà sọ pé àdáwò kìí sọ̀kalẹ̀ àfi kó jẹ́ pé ẹ̀ṣẹ̀ ló pè wá kìí sì kásẹ̀ kó lẹ̀ àfi pẹ̀lú túbà káà ní túbà káfíìrì kó di mùsùlùmí سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك